بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جعلنا ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موجود وجعلنا لكم فيها معايش ومن لفتم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواكها فأنزلنا من السماء ماء فأسقيناكم وما أنتم له بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمر مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفه ونفه بسم الله الرحمن الرحيم الحمد لله الذي من بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم إخوة الإيمان فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo, ọba tí ó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ ẹnìkọ̀ọ̀kan wa láti ìgbà tí àwẹ̀ Ramadan ìjẹra 1436 tí ó fi bẹ̀rẹ̀ awáǹkà ní ní èjì ẹ̀ta ìdákẹ́ní nínú mẹ́ta ló lọ bákan náà ìdákejì nínú mẹ́ta náà ó tún lọ ìdákẹta tí ó káyìn níbi tí òru Laylatul Qadr eléyìí tí ó wà òun náà tó ti di méjì lónìí tí Ramadan ní 22 léyìí tó túnmọ̀ sí wípé gbogbo tó kù táàrí ó fi parí ojú ọjọ́ mẹ́jọ lọ máa ń pọ́pọ̀ jù àwọn ẹni ọlọ́ inú wọn mọ̀ wá bàjẹ́ pé oṣù àpọ́nlé yìí ó tún lọ oṣù téèyàn máa rí ọ̀nà ọlọ́run oṣù tí wọ́n máa ń gbé èṣù tí wọ́n gbèdè mọ́lẹ̀ ó tún lọ tí wọ́n sì lẹ́kùn àlìjàn náà lẹ̀ tí wọ́n wà mú àwọn ilé iná tí wọ́n gbètì inú àwọn ẹni ọlọ́run máa bàjẹ́ ṣùgbẹ́ni tó bá jẹ́ ní èṣù inú rẹ̀ ó máa dùn báyìí pé kó sí ọ̀sá lọ bí ó sì lọ gbogbo àwọn tí tó wọ́n fẹ́ mú tó wọ́n ráyè mú kóhun lè mú gbogbo àwọn gẹ́fẹ̀ẹ́ ìdí ohun tó wọ́n dọ́gbọ́n ṣe sùúrù látijọ́ yìí kí rọmọdọ́ọ̀nù ọlọ bí ọba sí lọ ń jọta àbẹ̀bá ti ẹ̀kọ́ lọ náà tí wọ́n ta wọ́n dáràn jọ náà ṣùgbọ́n àtà àbá jẹ́ ọlọ́run ìtọ́ yẹ kó mọ́ ṣẹlẹ̀ sí ní wípé bóṣù yìí ṣe ń lọ ká wá evaluate ara wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àfọ́ àwa Umar ọmọ ṣàtọ́ ọdí ọlọ́ 22 lónìí kùránì mélòó ní ó ti parí a ti rí pé nínú àwọn sálàf tí wọ́n lọ a rí nínú wọn tó já sí pé nínú rọ̀bọ̀bọ̀n kùránì kan lójúmọ́ ni kùránì ẹyọ lójúmọ́ bí ìmáàmù Ṣàfi'í kódà àwọn mínú àwọn tí wọ́n kọ ìtàn ìmáàmù Ṣàfi'í wọ́n ní kùránì kan lọ́sàn kùránì kan lóru onímọ̀kànlọ́gbọ̀n ara tó sí pé òun náà fi mọ́ parí alùkùránì kan tí wọ́n parí alùkùránì mẹ́wàá nínú 22 kémi obìnrin àmì alùkùránì mélòó ló ti kà kálukú wa náà kàbíra wa alùkùránì mélòó láti kà bákanáà ìran tàrọ́bì tàn ń kí yóò rẹ̀ jẹ nígbà tó bá kúrákà méjì mẹ́rin yóò wáyé ẹnu ibi tó kù sí ìtí láìlátò lè kọ́ dìrì wáyé ọlọ́run nìkan lọ́mọjọ́ tí ó jẹ́ ẹ̀yọ́ àjá tó súnmọ́ ọlọ́run irú ya wa kan sí lọ́wọ́ mọ́lọ̀ kó gbà lẹ́sẹ̀ ẹni tó wá wá ṣe i'tikaf tó mọ ìtumọ̀ i'tikaf tó wá ṣe tó mọ pàtàkì rẹ̀ tó mọ ẹ̀kọ́ rẹ̀ ọlọ́run má sí ni ètò dájú ní pé yóò ṣe gbogbo Lailatul Qadr torí pé òru ló wà kìí sí ọ̀sán ẹni tó wà ní itikaf wọ́n ní odidi náfílà alásìkò èyí tí wọ́n ṣe lóru yálà àsìkò àbí ìdé yìí ṣe ní individually tó bá wá mẹ́nìkan wá ṣe itikaf ó ń sùn lẹ́yìn ìṣá yẹ kúrò ẹni bẹ́ẹ̀ fura sílẹ̀ so olùwọ́n wá sùn ní itikaf àwọn ìwájọ́ sí fún lọ àwọn tààbà láǹfààní àti lọ ṣe itikaf káwà ní òun àláàmù wa kásẹ̀tì tààlámù kan bá dún ọyọ tó lè pa níbi tó oúnjẹ àbá rẹ̀ dé tó mú fóònù rẹ̀ kí tó fi sàlámù tó ọba tó ní pẹ́lẹ̀ yìí náà ó tàn pa níbi tó láìkì wọn dé tó wá nínú àwọn ká lè ṣe gbòǹgẹ́ Laylatul Qadr kọlọ̀pàá àlèkè ọlá ti wá ṣe gbòǹgẹ́ dáadáa náà àwọn àyà tí a fẹ́ pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run lẹ́ni àti lọ́la òun fi gbé àwọn àwọn ń bẹ nínú láti tí a ti òun ni áyà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún dé áyà kẹtàdínlọ́gbọ̀n áyà kẹrìndínlógún dé áyà kẹtàdínlọ́gbọ̀n Quran chapter 15 verses 16 to 27 àwọn áyà yìí àwọn nǹkan tọ́lọ̀ wọn bá ń sọ níbẹ̀ àwọn nǹkan tí yóò lè wà ní iman àwọn nǹkan tí yóò jẹ́ káwọn lọ àwọn nǹkan tí yóò fi ìgbàgbọ́ wa nílẹ̀ nínú Ọlọ́run a rí wípé tá a bá wo àwọn àyàtù Qur'an àwọn àyà tí ń bẹ nínú al-Qur'an oníran kan ló kó sínú ó ń bẹ nínú al-Qur'an àwọn àyà tí yóò máa sọ nípa wahdaniyatullah ìjọ kan ṣoṣo Ọlọ́run àwọn àyà yìí yóò máa sọ bọ́lọ̀ sí ìjọba alágbára àwọn àyà yìí yóò máa fi ọkàn wa balẹ̀ nípa wípé tá a bá tẹ̀lé tọlọ́run á rí ọ̀nà ọlọ́run láyé mọ́sí àwọn áyà àbí àwọn suwar tí wọ́n máa ń sábà díò pẹ̀lú tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmáni àwọn suwar yìí makíyà tó mọ́kà ní ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ti sọ kalẹ̀ Suratul Hijr eléyìí tí a ń ká lọ yìí tí a fẹ́ túmọ̀ rẹ̀ kọ́lọ̀ fún àtú makíyà tó Mákà lóhun náà ti sọ̀kalẹ̀ àṣẹ nínú àwọn súrà tí yóò máa léwà kún nípa tọ́lọ́run àwọn súrà tí yóò máa sọ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà àwọn súrà tí yóò máa jẹ́ tí ó jàrí ọmọ ọlọ́run àwọn súrà tí yóò léwà jìnà sẹ́kọ̀ọ́ àwọn súrà tí yóò jẹ́ kọ́kàn wọn balẹ̀ pé inna dínà inda islam èsì tọ́lọ̀ ọba máa yọ́mọ́ sí ẹ̀sìn kan oṣù tọ́lọ̀ wọn tó gbà kúrò lè sí islam aláwọ̀láwọ̀ súra yìí pàápàá jùlọ àwa tá a jẹ́ ọmọnìyàn nínú àwọn nǹkan tí máa ń dúró ni nǹkan tá a bá fojú rí a rí pé tá a bá wò àwọn ọ̀tá islam wọ́n stọ́dì ìsàníyà ìjọmọnìyàn gẹ́gẹ́ wọ́n mọ̀ nípa tí ń ilé ẹ̀sìn máa rí ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe education oríṣiríṣi àwọn courses òun lẹ́ẹ̀mọ̀ ṣe torí pé ẹni tó jẹ́ tíjà tó fẹ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ odidi ìsẹ̀mí ayé òun ló ń dìl pẹ̀lú tí wọ́n bá kọ́ philosophy of education ẹ̀kọ́ sociology of education ẹ̀kọ́ psychology of learning gbogbo ẹ̀ ni wọ́n máa wá kọ́ yín kó fi já sí pé tó o bá ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ọmọ tó orí pọ́ wà ní yàrá akẹ́kọ̀ọ́ ló bá ń sùn kèé sì sùn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó tún dọ̀la ó tún sùn ó dọ̀túnla ó tún sùn tíjà tó bá jẹ́ olùkọ́ gidi tó jẹ́ trained teacher kìí ṣe pé yóò lò ọmọ pa yóò ti yé nínú nǹkan tí wọ́n ti kọ́ wípé nǹkan kan ń ṣẹlẹ̀ sọ́mọ yìí ó ti ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn ọmọ tá a kọ́ rí ọmọ tí è sùn ní tó fi wà ní js1 kìí sùn ní js2 kèé sùn ní js3 kèé sùn lẹ́sẹ̀s1 ó bá dẹ́sẹ̀ sùn ó bá ń sùn ní yàrá àkàwà ṣùgbọ́n nítorí wípé ìwọ tó o bá jólùkọ́ gidi ó máa stọ́dí àwọn akẹ́kọ̀ọ́ rẹ kí làwọn behavioral changes tó ń ṣẹlẹ̀ sí wọn kí làwọn developmental changes tó ń ṣẹlẹ̀ nínú ayé wọn àwọn nǹkan yẹn wá rè yóò wà nínú téèyàn ó fi àmàlà téèyàn ó fi máa bárò àwọn ọmọ yẹn

ọmọ wa ń sọ̀rọ̀ fẹ́tẹ́fẹ́tẹ́ tọ́já sí pé ń tẹ́ ẹjọ́ sùn kò ní gbọ́ nǹkan tó ń sọ ọmọ wa dà láàmù ẹ̀lọ́ ààyè àwọ̀sẹ̀dẹ̀ àwọ̀sẹ̀dẹ̀ kan ọmọ ọlọ́mọ ọmọ bá sọ̀rọ̀ 30 minutes lóru ọ̀rọ̀ wọ́n na wà kílẹ̀ jọ ń sọ ọ̀rọ̀ ìsìnà ọ̀rọ̀ kílẹ̀ jọ ń sọ ọ̀rọ̀ lọ́fù ọmọ ìwá rẹ̀ àṣẹ́kẹ̀ẹ́ sùn mọ́ lóru àwọn òbí rẹ̀ ò sì fúra ń gbọ́ já sí wípé yàrá ọ̀tọ̀ ló ń sùn ṣùgbọ́n wọ́n tó jẹ́ olùkọ́ tó bá ti lè ṣàkíyèsí kí ló ń ṣẹlẹ̀ orí ní ọmọ fọ́ọ̀yà ó dàbí dókítà ní oògùn olóòrùn lóòrùn ìlú irú ọmọ yìí yóò rà affected àṣẹ nínú solution sísẹ̀ ní ayé ẹ̀ kákọ́ gba fóònù lọ́wọ́ ẹ̀ tán bá gba fóònù lọ́wọ́ ẹ̀ kò ní sẹ́ni tí ó mọ̀ ṣe kéde tí ó mọ̀ connect ẹ̀ mọ́ ṣùgbọ́n torí pé nẹ́tíwọ́ọ̀kì yìí ti wà níbẹ̀ ó tún lè gẹ́ẹ̀tì fóònù mi tí ò ní jẹ́yìn òbí ọmọ òbí tó bá wá jóbi gidi ẹ̀ẹ̀kọ̀ọ̀kan lóru yọ́ ma wá yọ́ lọ yàrá àwọn ọmọ yẹn só tún bẹ́ nìkan sọ̀rọ̀ yọ́ ma fetí má giri ọmọ wo ló ń kùn nínú ilé bàbá tó ti lọ látàárọ̀ ó dé ó sò bí màmá ìyá náà ti wá nẹ́tíwọ́ọ̀kì lọ ó dé kí ló sọ́mọ kò sí tó kàn wọ́n máa majority àwọn òbí wa tí wọ́n tréènì àwa bí wọ́n ṣe tréènì wa nìyẹn wọ́n máa sọ wa kí lọ́sàn wọ́n máa sọ wa lóru kọ́mọ bá àjá sí pé fáírọ́ọ̀sì burúkú yọ wọlé sí ala mélòó mélòó làwọn ọmọ tó já sí wípé látara àwọn èèyàn bú tí wọ́n ní connection pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ayé wọn dàrú irú ọmọ yìí látara nǹkan tó ń ṣẹlẹ̀ sí oúnjẹ ọmọ sùn níbi tá bá ti ń kọ lẹ́kọ̀ọ́ látara pọ́ ń sùn pàfọ́mánsì rẹ̀ ń wà wọ́fù torí pẹ̀kọ̀ tí wọ́n bá ń kọ kò yé mọ́ ìyẹ́ nìkan kọ́ tó bá ti ẹ̀yẹ gan ibi ó bá ti ń kàwé gangan rẹ̀ ló ta ló ń pè boyfriend ta ló ń pè fiancé ló ń pè ta ló ń pè i love you torí tọ̀rọ̀ ló ń pè ìwé tó kọ́ ń kà tí kọ́ dàrú lásìkò yẹn irú àwọn nǹkan yẹn wá rè olùkọ́ wàá kọ́ ọkọ́ ọkọ́ yóò kọ́ ní fọ́múlà èyí tí yóò asórí èyí tí yóò ṣe gbá èyí tí yóò sàwòkò ní padà wúlò kankan ṣùgbọ́n tó bá já sí wípé ẹni tó ń ṣàkíyèsí kí ni tó ń ṣẹlẹ̀ sírú ọmọ yìí yóò lè wá ojútùú sí kí là ń ṣàlàyé lọ sẹ́ẹ̀rẹ́ àwọn nǹkan tá a bá ń fojú rí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa tá à ń fojú rí ó wà nínú nǹkan tó máa ń lé ìmánì wa ṣùgbọ́n wọn nǹkan kan ń bẹ tá a lè fojú rí gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo a gbọ́dọ̀ nígbàgbọ́ kó ń bẹ ara ń tá a lè fojú rí òun lọ́lọ́run ara ń tá a lè fojú rí làwọn màláìka ọlọ ara ń tá a lè fojú rí òun nìyà tó kù ń jẹ nínú sàárè tẹ́nìkan bá wá ń sọ wípé kò sí ọlọ́run torí pé ń tóun ọ̀bá ti lè fojú rí òun ò lè gbàgbọ́ á wàá jẹ́ kó yẹ irú àwọn àyà tá a fẹ́ tú yìí ṣé dádì rẹ ló dá sánmà màmá rẹ sóhun ló dá sánmà nígbà tí wọ́n bí ọ sílé ayé bí bàbá bàbá bàbá rẹ tó bá lè jí wọn lọ́wọ́ ọ̀run sáwọn náà mú sánmà wá àbítalẹ̀ ni tó ṣe sánmà tó bá sọ pé nature ni sánmà fi ń bẹ ta ni bàbá nature ibo ni nature wà ṣé èèyàn ti jẹun ni nature àbí tí ò jẹun ṣé ń tọ́ àbí ń yàgbẹ́ ṣé nature fẹ́ yàwó tọ́ ọ bá sọ pé nature yẹn à lè fojú rí bó o lo ṣe wá gbà pé nature tá à lè fojú rí ń bẹ tọ́ ọ wá nígbàgbọ́ sọ́lọ̀ ọba tí ń bẹ tá à sì lè fojú rí láyé ṣùgbọ́n tá a rí lọ́rùn àwọn nǹkan wọn láàfin wá mọ̀ pọ́lọ̀wọ̀n ọba àlékè ọlá ń bẹ ara rẹ̀ lọ́lọ́run ọba sọ fún wa nínú súrà yìí tá a bá ti wá ń rí àwọn nǹkan yẹn á wà á nígbàgbọ́ sọ́lọ́hun táàrí ṣùgbọ́n táwọn ń tọ́sẹ̀ dáńbẹ̀ láyé ìyẹn nìkan tó kọ́ tá a bá ti lè gbà pé àwọn nǹkan kan ń bẹ èmi kọ́ ni mo dá ìwọ kọ́ ló dá ẹnìkan kan wa kọ́ ló dá ọlọ́run ló dá wọn ìyẹn ó mọ̀ tọ́ka pé ọlọ́run bá ń bẹ torí pé wà fi kú lè ṣe èyí làwọn àwọn àtàkùn tẹ̀lé olùlọ àyà tọ́ bá lè ronú jìnlẹ̀ tó lè ṣe làákàyè gbogbo nǹkan tí ń bẹ ó ń tọ́ka sí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́ àáfáà ní wà fi kulli shay'in lahu ayatun wà lè ronú àríwò sóyé gbogbo nǹkan tí ń bẹ ló ń júwe sí wípé alọ́ba kan ń bẹ̀sẹ́ ọlọ́run ọba ń ni ṣùgbẹ́ tí ó bá lè ronú yóò tako wa yóò ní ò sọ́lọ tàbí kó sọ pọ́lọ̀ ọ̀bọ̀ òkè ń irú àwọn àyà tá a fẹ́ tú òun wa pé àwọn nǹkan kan ń bẹ tó já sí wípé pàápàá nílẹ̀ Yorùbá ti wáyé Yorùbá ní àwọn ìgbàgbọ́ kan tó já sí pé ìgbàgbọ́ ọ̀rọ̀ ni bákan náà àwọn ìtàn ọ̀rọ̀ kan ń bẹ àwọn ìtàn ìjàpá àti yẹn níbo ìtàn bàṣà ṣe ń gbọ́ máa jẹ ìtàn ọ̀kẹ́rẹ́ àti kun ẹja gbogbo àwọn ìtàn ọ̀rọ̀ tí wọ́n rọ́ sí wa lórí nígbà tá a wà ní kékeré nínú àwọn ìtàn ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ ni wípé sánmà taa nwoyi wọn ni wọ́n kan sọmọ àtàrí àwọn èèyàn ló wà táwọn èèyàn bá wá jẹun tán wọ́n wà lọ fọwọ́ nù sánmà àwọn èèyàn wá ọlọ rí ọlọ́run fín ọlọ́run bá wá wọ́n wọn pé ẹ̀yin èèyàn ẹ̀yin o ẹ rí èmi ọlọ́run bá fi ẹ wá ń ẹ wá ń láwọn èèyàn tó wá gbọ́ àbí tàn yẹn rí wàláhì èmi gbọ́rí ta ló tún gbọ́rí ń bì alhamdulillah bí kìí sèmi nìkan ti kárí ilẹ̀ yorùbá yorùbá máa ń sọ̀tàn ọ̀rọ̀ yẹn wọ́n nígbà táwọn èèyàn wá ń fọwọ́ ọlọ́run bá wá ń sún sánmà sókè Ọ wá ń sún sókè operation máa lọ sókè máa lọ sókè àwọn èèyàn tó wá ń gbé nǹkan ti sẹ̀ pé ah, ẹ ní ilé fi ti sẹ̀mọ́ bí sánmà ṣe ṣe kí ni ó sì ga nìyẹn so oríwọ́tọ̀ ọba kọ́ nílà akẹ́yì tí è ṣe pé ọpọlọ ẹja ní ń bẹ lórí rẹ láì tí ìmáyà kùránì wá èèyàn gan lè fọ́ọ̀tì ẹ̀ pé irọ́ ni tẹ́ sọ alákọ̀ọ́kọ́ áyà tá a fẹ́ tú yìí ó ń jẹ́ kó yé wa pé ọlọ́run ló gbé sánmà ga fún rẹ̀ kìí ṣe pé bọ́yá yorùbá kan fọwọ́ nu sánmà ṣẹlẹ̀ yorùbá nìkan ni sánmà wà asátìrá àwọn tó ti lọ sí ájì inú wa tó ti lọ Saudi Arabia aláwọn tó ti lọ Amẹ́ríkà inú wa báwọn kọ́ntì míì ṣé sánmà Amẹ́ríkà tó yàtọ̀ sí ti Nàìjíríà ṣé ti Saudi Arabia sọ yàtọ̀ ṣé ti Malaysia yàtọ̀ ṣé ti Egypt Sudan sọ yàtọ̀ tó bá rí bẹ́ẹ̀ kálá bá ń fọwọ́ ọ̀nù sánmà nílẹ̀ Yorùbá ṣé wọ́n tó ń fọwọ́ ọ̀nù sánmà nílẹ̀ Haúsá ṣé wọ́n tó ń fọwọ́ ọ̀nù sánmà nílẹ̀ Igbo ṣé wọ́n fọwọ́ ọ̀nù sánmà ní Saudi Arabia tó bá rí bẹ́ẹ̀ sánmà ilẹ̀ yorùbá nìkan ló yẹ kán ṣe kí ni kán gbé ga pé ẹ̀yin yorùbá ẹ ṣe kí ni ẹ láfojúdi ipò ẹ stọ́bọ̀ tá a bá ti wá dé sáúdí sánmà tí wọ́n wà wà ní kiri orí wa ọwọ́ pé sánmà gbogbo ayé náà gbé ga ìtanrọ́ ni yorùbá ń sùn fún wa ẹlẹ́kejì nínú nǹkan tó fi máa sọ pé ìtàn arọ́ tábà tó sọrú ẹ̀ àbí wọ́n kọ́ máa rẹ nírú ìtàn orí ìgbúbá yẹn nínú Yorùbá ọ̀yà ju bọ́ọ̀bù yẹn tó bá ti délé tó bá wá di àsìkò ọdún ẹ̀rùn tí sánmà máa ń gbóná ṣé wọ́n tó ń fọwọ́ nu sánmà nígbà náà òòrùn lásán lọ́ràn yìí tí èé ṣe bá a fọwọ́ nu sánmà ẹ wo bá a ṣe máa ń làágùn tó bá di nírùn ẹnu mi tó wá gbà òòrùn òmú ní south west wá ń bì ẹ bá fẹ́ mọ bí tó òòrùn ti mú ní nàìjíríà ẹ lọ sí àwọn north eastern states àbáwọn north western states pàápàá jùlọ ẹ lọ Maiduguri ẹ lọ Yobe ẹ lọ Adamawa ẹ lọ Jos ẹ lọ Kano ẹ lọ Bauchi àtàwọn àlúkọ̀ ọ̀kan báyẹn nínú ẹ̀rọ la ilaha illallah wàláì Yobe àti Borno Yobe State mo ti sáf ọdún Yobe ní Damaturu ààrẹ alákọ̀ọ́kọ́ tí mo kọ́ Yobe pure water sáṣẹ́ẹ̀tì mẹ́fà ni mo fi ṣe tán kìí ṣe pé pure water sáṣẹ́ẹ̀tì mẹ́fà mẹ́fà tó tóbi gidi òun ni mo tí mo kọ́ fi sínú tó rárá ti gbẹ kódà ọ̀kan nínú àwọn brothers ó nídìí ẹ̀wọ̀sẹ̀ yíà tó rùn lágbára ní Yobe àwọn àáfàá àwọn sì ṣe fatuwa pé káwọn èèyàn mọ́ gbààwẹ̀ àfẹnitọ́ bá lágbára láti gbààwẹ̀ torí pé ńgbà tí ọba ìdí zúrí àásírì àwọn èèyàn ti ń dákú kìí ṣe páwọn èèyàn dákú nìkan ọ̀kan nínú àwọn haúsá gẹ̀ǹgẹ̀ tọ́jọ̀ mọ́ yóbe ó sọ fún mi ó lọ́dún táwa tó sáàfù yẹn ọlọ́run tó sànù wa díẹ̀ ó ní ládùúgbò àwọn ọmọ kọ̀ọ̀kan máa ń kú lójoojúmọ́ àdúgbò tọmọ ọba ti kú lọmọ ẹyọ kan ó kú lójúmọ́ torí pé body resistance wọn ò ní lè resist ibi tó òrùn yẹn lágbára dé majority àwọn ọmọ kéékèèké wọn máa wá kú lásìkò òrùn yẹn tó bá lágbára ọdún tí bàbá yìí tó ń sọ yìí tó lóòrùn yẹn tó fi àdíẹ̀ wọn bí ẹnìkan kan dá nínú corpus lodge tèmi ń gbé àwa bíi mẹ́wàá là ń gbé bẹ́ẹ̀ kò sẹ́ni tí wọ́n bí dá nínú wa láti sọ yàrá ìtàlà máa sùn á wà á kọ́dà omi sílẹ̀ ẹlẹ̀ ká tó gbé bẹ́ẹ̀dì lé lórí á tó wá fomi fún bẹ́ẹ̀dì ká tó lè sùn ìgbà tí ọba ìdí wà ń tú òru àìgbẹ́ wa tó ti ń gbóná èmi fọjà lábíà tí mo fẹ́ wọ̀ kò pèsè ẹjú mẹ́ta sí mẹ́rin jàlábì àti gbẹ òòrùn eléyìí lẹ́nìkan ọmọ wá sọ pé nígbà táwọn Yorùbá wá ń fọwọ́ ra sánmà inú wá bí ọlọ́ wọ́n wá gbèga ìtàn rọ́ ní ìtàn tí ò fẹsẹ̀ rinlẹ̀ ní torí pé wàlàkọ́díjá ná fi sàmà ìgbò òjá wàzá ìyá ìyá lẹ́yìn ara tó tún fi sọ fún wọn pé ìtàn Yorùbá yẹn ṣe ìtàn rọ́ ni wàsàmáà rọ̀fá àhá wọ́wàdọ́ àlèzán ọlọ́run ọba àlékí ọlá òun ló máa ma gbé sọ́màgá so tó wá rí kẹ́lìmọ̀ sàmà tó bá tó sọ pé gbólóhùn sàmà nínú èdè lárúbáwá ìtí ń jẹ́bẹ̀ gan sùmúhù ìtọ́ gangan ní ń jẹ́bẹ̀ wà máa ń sùmíyà sàmáhù sàmà an ìlàlì sùmúhù yá wọn à sọ sánmà gan ní sánmà bí ò ṣe pé nítorí pé nǹkan tó ga gan ni ìtí wọ́n ń pè ní sàmáwù gan ní lárúbáwá ìtọ́ ga ní jẹ́bẹ̀ àṣẹ ìtọ́ jẹ́ ká máa pe sánmà ní sánmà òun ni pé látijọ́ tọ́lọ́run ti dá sánmà gíga ni sánmà wà ilẹ̀ ló wà pẹrẹsẹ sánmà jẹ́ nǹkan gíga ni ṣùgbọ́n sánmà yìí tá a wá ń wò àwa tá a jẹ́ èèyàn a appreciate sánmà a mọ pàtàkì sánmà nínú sẹ̀mí ayé wa àti tá a bá kú ọlọ́run bá wá fẹ́ ṣàlàyé fún wa ká lè mọ̀ wípé sánmà tá à ń wò lókè yìí oore tọ́pọ̀ ní bẹ ní sánmà fún wa ká lè mọ̀ wípé sánmà tá à ń wò yìí àwọn nǹkan ńlá òun ló ń bẹ ní sánmà fún wa ká lè mọ̀ wípé sánmà tá à ń wò yìí tọ́lọ́run bá fẹ́ pàwárẹ́ ó lè pàwárẹ́ tí ọ̀nà ní nǹkan kan wala kọdíza wala kọdíza ilẹ̀ ìsàmà ìlúdà ọ̀sáyà sẹ́ẹ̀rí sẹ́mà tá ń wò yìí tí ò bá sí sẹ́mà gbogbo wa láàkù ebi ọpa wa a kù egun wàhálà ó ṣẹlẹ̀ sí wa Ọlọ́run bá ní wà fi sàmà ìrísìkù kó wà máa tó àdúnà sánmà tẹ́ ń wò lórí iye yìí rísìkù kó gbogbo jẹ́ mú yín gbogbo ń tẹ́ẹ̀fì máa jẹ́ èèyàn sánmà ló wà ẹlòmí ọmọ wa rò pé sánmà bí ibò ṣé sánmà ló ń jẹ mi ti wá ṣé sánmà lásọ ti wá ṣé sánmà ní láptọ́ọ̀bù mi ti wá ṣé sánmà ní fóònù ti wá ìjáàbù mi ṣé sánmà ló ti wá wá fi sánmà èrè ìzẹ́kù wà máa tù wá àfẹ́ àlòwó lọ́tọ́ yẹ káfíra sọ àní ìlera sọ kí ni túmọ̀ wà fi sàmọ́ ìrísìkù kan àṣẹ gbogbo nǹkan tá a fi ń jẹ́ èèyàn àti inú sánmà yìí ló ti wá ẹjẹ́ amanaláìsẹ̀ ní kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ òjò ń wá láti sánmà ṣe é wá rí òjò yẹn látara òjò òun làwọn irúgbìn ti ń jáde látara òjò irin jáde ń bẹ̀ látara òjò lẹ́tí rí petro kerosene dísù látara òjò òun láti rí òun èyí tá a fi ń sasọ látara òjò òun láti rí rọ́bà látara òjò láti rí steel látara òjò láti rí dámọ́ndì sílfà tójò bá wá pọ̀ tí ó rọ̀ wàhálà dé wá fi sàmà èrè ìsẹ́kò kan tí òjò yìí bá wá ń rọ̀ ṣé Thailand kọ́ láìpẹ́ tí wọ́n lójú ọ̀rọ̀ ẹja àwọn kan wá ń sọ pé scientifically it is impossible mo ní máa tara àrẹjọ ìyá lọ́kọ́lọ̀ ní sáyẹ́nsì kó o lè mọ̀ kí wọ́n ni professor of science àìmọye nǹkan tí ò possible scientifically tó possible spiritually àìmọye nǹkan tó já sí pé sáyẹ́ǹsì ò ní lè púrúfù rẹ̀ ọ̀hà máa ní metaphysical world ni supernatural kíní kan ni èèmọ̀ wùlẹ̀ tanra rẹ jẹ́ tá a bá ń sọ̀rọ̀ sáyẹ́ǹsì kùránì gangan fúnra rẹ̀ ìwé sáyẹ́ǹsì ni gbogbo nǹkan tẹ́yìn ọ̀mọ̀ nínú sáyẹ́ǹsì níjọ́ tẹ́ ẹ̀ tí ìmọ̀ ṣe research níjọ́ tẹ́ ẹ̀ tí ìmọ̀ bá wọn nǹkan wọ láàbù níjọ́ tẹ́ ẹ̀ ṣe fieldwork níjọ́ tẹ́ ẹ̀ ṣàwọn trips kan ni kùránì ti máa wọn kankan wá tí kùránì bá wá ń sọ fún ọ pé ìnàmà amúrù ìdá àrọ̀ àṣàyà ayẹ́kò lálàwò oòrùn fàyìnfà ẹkù sọ́wọ́ ayẹ́ kíwẹ̀ tọ́ kàkọ́ wá jẹ́ pọ́pọ́lọ́ rẹ̀ ó dàrú olúwa máa rò pé ọlọ́run lágbára àti sàwọn kankan wà láì ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn kọ́ máa rọ ẹja bó ṣe rọ ọlọ́run lọ́rùn kọ́ máa rọ iná bó ṣe rọ ọlọ́run lọ́rùn kó máa rọ owó bó ṣe rọrùn fọ́lọ́run kó máa rọ irin bó ṣe rọrùn fọ́lọ́run kó máa rọ aṣọ bó ṣe rọrùn fọ́lọ́run kó máa rọ èèyàn wà máa dáàlé kààlà lọ bí àti sọ nǹkan tí ò rọrùn fọ́lọ́run tó lọ bá bẹ́ẹ̀ ṣe kẹ́nìkan ọmọ sọ wípé kò rọrùn fọ́lọ́run kó rọ ẹja nílùú kan ìta sọ fún ọ nípa láìmọ̀ kan ní ọ ìta sọ fún ọ ní pé o kéré agbára ọlọ́run ìta sọ fún ọ ní wípé ìtò òròpó ọmọ yẹn àrọ́fútà ṣayán wà gọ́bàt anka àṣíyà nǹkan díẹ̀ ló mọ̀ àìmọye nǹkan tó mọ̀ nínú tó òròpó túmọ̀ yẹn àwa ń sọ̀rọ̀ sánmà jàmá tójò yìí bá wá rọ̀ látara òjò yìí òun làwọn ẹja ni wọ́n ti momi àmúsẹ̀mí látara òjò yìí làwọn irúgbìn ó ti jáde látara òjò yìí òun láti rásọ̀wọ́ látàrọ òjò yìí òun láti rí irinṣẹ́ mọ́tò ṣe ọ̀kadà sí gbogbo àwọn nǹkan tá ń lò ọlọ́run bá tó wá fẹ́ sọ àwọn nǹkan míì táyé sáàbà wòye sí tó sì já sí pé ọlọ́run ló tún sàwọn nǹkan yẹn sí sámà wà lákọdíjà ìrìnà sámà kí n kọ́ sàlàyé nǹkan kan láàrin yìí àwọn mufasirun wọ́n máa ń pè wá ṣàkíyèsí èmi àti yín àwa ń ka kùránì sáà ń ronú sí kùránì Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah nígbà kan ṣe tafsiri àyà kan nínú alukur'an tọ́lọ́wọ́n bá ní wàkọ́lá rasul ya rabbi inna qawmi ittakhadhu hadha al-qur'ana mahjura òjíṣẹ́ náà wá ń sọ pé wọ́n mi àwọn èèyàn mi wọ́n yan kùránì lódì wọ́n bá kùránì sọ̀tà báwa náà ṣe yan kùránì lódì lónìí tí ò bá sí rọ̀mọ́bọ́ náà kò yẹ ká má máa ka kùránì lójoojúmọ́ jojúmọ́ wa ka àwọn àfáà ló kéré jù kí mùsùlùmí ó máa ka jísù kan tí í ṣe éṣù méjì nínú alukur'an téèyàn bá ń parí éṣù méjì yẹn ó máa jẹ́ ten leaves tó bá jẹ́ kùránì fahad àwọn kùránì táyà rẹ̀ máa ń parí sísàlẹ̀ ewé mẹ́wàá báyìí tí ó máa ṣe déédéé twenty pages òun ni jísù kan tó o bá lọ wo kùránì is around six hundred pages tó bá ń ka twenty pages lójoojúmọ́ láàrin every thirty thirty day ó máa parí odidi kùránì kan tó o bá ń rìn kábà olùgbìyànjú ni ọ́ ó tó wá burú fún ọ ò lè parí kùránì kan láàrin oṣù máa parí kùránì kan láàrin oṣù méjì tí o bá sí Ramadan ṣùgbọ́n àwọn sàábẹ́ bíi Usmanu bọ́nà Affan ọ̀sẹ̀ kan ní Usmanu ẹ lọ kátìrà mìíràn ábìlẹ̀ kọ̀ọ̀sìdì ìtafà ìpò kùdámà kódà ó wà nínú rìwáyà pé usmanu ó ti ka tó sì jẹ́ pé wà fábítà tó fẹsẹ̀ rinlẹ̀ usmanu ti parí odidi kùránì kan láàrin ìṣá ìsí ṣubúhì ó fi ṣe náfìlà níbi rákà ẹyọ kan toró wà nínú àwọn nǹkan tí usmanu sọ nígbà tí wọ́n fẹ́ pa kí lẹ fẹ́ pa mí fún gbogbo àwọn tó pa usmanu ọ̀rọ̀ wọn dojúrú gbogbo àwọn tó pa usmanu ikú gbúnákú gbogbo àwọn tó pa Usmanu wàhálà rẹ̀ ọ̀tán lẹ̀dọ̀ ní ìlàsẹ́ ń sọ wípé ìmọ̀ pànìyàn ìmọ̀ fi ẹ̀mí ṣòfò irú èyí tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ìbínú Ọlọ́run bá ló máa ń fà àfi kémi àti yán máa bẹ lọ́n wàhálà èyí tó ti ṣẹlẹ̀ ní Nàìjíríà Ọlọ́run lọ́mọ yọ ọdún tìbínú rẹ̀ ó tó kú olórí wa ṣèbí ní Nàìjíríà yìí la ti ń pa àwọn èèyàn apá àwọn ẹni ọlọ́run ní nàìjíríà à ń pa àwọn àfẹ́ẹ̀sìn ní nàìjíríà yìí ṣèbí ní nàìjíríà láti pa Sheikh Jaafar Sheikh Jaafar ní Kano àáfà ńlá tírú ẹ̀ sọ wọ́n ní nàìjíríà yìí ni Sheikh Jaafar àáfà ńlá tí gbogbo ayé mọ̀ Sheikh Jaafar kèésà àáfà nàìjíríà àáfà gbogbo ayé ní Sheikh Jaafar tá a bá ń sọ̀rọ̀ kùránì tá a bá ń sọ̀rọ̀ tẹ̀fsíìrù wallahu a'lam wàláwù sákì alàlọ́yì àhàdá àáfà bíi Sheikh Jafaru wọn ní Nàìjíríà láti kékeré lórí bí Kùránì ti wà lórí láti kékeré ní Sheikh Jafaru ti mọ̀mọ́ tẹ̀fsíìr wọ́n kọ́ ti Nàìjíríà wọ́n tún lọ kọ́ lókè òkun ẹ̀ má bá ṣe wéèsì wọn ẹ̀wòye àwọn àáfà àtàn ti pa ní Maiduguri ló Boko Haram tọ́ ọba ti gbọ́ pé nínú àwọn tó kú gòní kíní kan gòní nínú èdè wọn lọ́hùn nínú èdè fúlàní ẹni tó bá ti há kùránì sórí ní jẹ́bẹ̀ àìmọye gonis àìmọye àwọn hufad tó ti há kùránì sórí náà ti bá wàhálà Boko Haram lọ ànákọ́ni news ń gbé pé àwọn tó ti kú nínú wàhálà Boko Haram ní Yobe Maiduguri nínú gbogbo àwọn north eastern state wọ́n ti lé lẹ́gbẹ̀rún bíi mẹ́wàá lọ sókè èyí tí wọ́n rí sí nìyẹn àwọn èèyàn tí wà níbàdàn náà forí fa nínú àwọn àfáà tó kémi ní kẹ́ tí wọ́n parí yunifásitì Ìbàdàn bí àfáà màrúfin lọ wọ́n wà ní tó forí fa ní Maiduguri wọ́n lọ rẹran léyá wọ́n ṣe kò ń gẹ́ àbúrú Ìbàdàn bí náà wá sí wọ́n sí nílé wọn tí ò ti parí lọ́nà wọn níyà àìwá mẹ́yẹ èèyàn tẹ́ ti pa ṣòfò ní Nàìjíríà years gbogbo àwọn tó ń sponsor wàhálà Boko Haram ìtọ́ bá tọ́ sí wọn Ọlọ́run ó wọn lọ́wọ́ ọwọ́ adi pé wọ́n wà á invite èèyàn fún wáàsí wọ́n invite mi fún lẹ́tọ̀ ọlẹ́ àwùsà lọ́lá ìbí lọ ó bèèrè pé mi ní ìmánì máa sọ bẹ́ẹ̀ ìlú tó já sí wípé ọmọ àwọn nǹkan tó de nǹkan tó tú nǹkan ìwọ ti rò wípé bóòtù rè spanà rè ṣùgbọ́n wọ́n sọ fún ọ pé ọ̀tọ̀ ni ń tó de ọ̀tọ̀ ni ń tó tú ìlú tó já sí wípé ọ̀tọ̀ ni ń tẹ́ ọmọ gbọ́ nínú ìwé ìròyìn ọ̀tọ̀ ni ń tó ń ṣẹlẹ̀ ìlú tó já sí pé ọ̀tọ̀ ní focus ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n pè fún yín ní focus ìlú tó já sí wípé ìmọ̀ apànìyàn onítùmọ̀ ọ̀kan nínú ẹ̀ ní Nàìjíríà ẹ wo ye àwọn àfẹ́ ẹni Ọlọ́run tá a ti fi wọ́n ṣòfò ẹ wo ye àwọn èèyàn tí èsẹ̀ ẹni Ọlọ́run tá a ti fi wọ́n ṣòfò kódà ẹlòmíì gan nínú àwọn tá a pa àwa lè mọ́ gbòókọ rẹ̀ tó jẹ́ pé first class ni lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo àwọn tó ti kú náà mùsùlùmí Ọlọ́run bá ní fọ̀rún kẹ́wọn. Àmín kí là ń sọ débẹ̀ ṣé ẹ rí gbogbo ohun tó bá ti jọ mọ́ ìpànìyàn ọlọ́run ọba àlékè ọlá ṣe kí ni ó bínú sí i ọlọ́run ọba àlékè ọlá kò fẹ́ tó bá wá ṣẹlẹ̀ wípé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ nínú òlu yóò máa fa kọ́lọ́run bínú sáwọn èèyàn àwọn ọmọ wa rò pé àwọn nǹkan kan ń bẹ tí ò rọrùn scientifically ṣùgbọ́n rọrùn fọ́lọ́run ọba àlékè ọlá láti ṣe àwọn nǹkan yẹn tọ́lọ́ bá wá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn aṣẹ́ tọ́já sí pọ́lọ́run ló ṣe é ọlọ́run máa ń lo plural fúnra rẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá ń sọ̀rọ̀ nípa àkídà ètò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmánì ọlọ́run ló mú fúrọ́ọ̀dù fúnra rẹ̀ tọ́lọ́run bá fẹ́ sọ pé àwa ọlọ́run la ṣe bẹ́ẹ̀ ẹ máa wá wo àwa tá a kì í sọ ọlọ́run àwa gan máa ń ṣe bẹ́ẹ̀ àmùsọ pé sọ́ọ́tì bá gbé mọ́tò wa yẹn wá ẹ̀yìn mélòó sọ́ọ́tì bá mi gbé mọ́tò mi wá lọ́yẹ kó o wí ṣùgbọ́n torí pé òun náà kà wípé eh, mọ́tò land cruiser wa yẹn sádìbá ni gbé wa ẹ rò pé company ní sọ ara rẹ̀ nìkan ní sọ ọ wá ń lo kúrà fúnra rẹ̀ òun náà ṣe kí ni ó ń pọ́n ẹ̀mí ẹ̀ lé pé àwa àwa náà lọ́wọ́ ń ṣe báyẹn sí ọ ń bóbi sọ̀rọ̀ bóun fẹ́ fẹ́ bí àwòrán òun ò rí wa ní ẹ̀yin mélòó ó rí mi lóòwì ìwọ wò ṣe wọ̀ ìwọ tí màá fọ́ mú lọ́rùn náà ó ní ò rí wa ní rírí wa igbó tiẹ̀ tó báyẹn lẹ́rù àwa mélòó òun nìkan náà ni ṣùgbọ́n làwọn bá ń jẹ́ kó yé wa pé

gbogbo àwọn tó bá rò wípé kábi àwọn ò sí wọ́n ti ń bi wọ́n lónìí àwọn kan tí wọ́n ṣèjọba lọ ní news wá ń gbé tèdàárọ̀ yìí wọ́n ti ń fojú ilẹ̀ EFCC bó ti ẹ̀já sí pé drama pọ̀ ní Nàìjíríà nígbà tí èèyàn bá kó 10 billion jẹ́ tẹ́ ẹ wá fà lọ tẹ́ ẹ fà bọ̀ tánikọ́ lọ dá 200 million padà sákàǹtì Nàìjíríà owó tí ò tó 5% tó kó jẹ ṣùgbẹ́ nìkan ọmọ ayan ọwọ́ rárá lọ jí nǹkan wọ́n ní kí ló jí nǹkan 20,000 wọ́n wá ní kan fi sẹ́wọ̀n oṣù mẹ́fà àbí bẹ́ẹ̀ kọ́ àbí kọjá sí pé kọsàn iye báyìí owó tí ọmọ lọ ọ̀lọ́pọ̀ mẹ́wàá owó tó gbé òfin ààbò síta ń lò ní Nàìjíríà òun ló ń jẹ́ káwọn criminals kódà àwọn criminals àwọn náà àwọn houses wa ilé ìgbìmọ̀ aṣòfin kékeré àwọn criminals àwọn olè àwọn náà níbẹ̀ ilé asòfin àgbà yín nàìjíríà àwọn olè àwọn nákúnbẹ̀ àwọn tó já sí wípé kún èése èyàn ọlọ́run kankan àwọn náà wà níbẹ̀ ṣùgbọ́n tá a bá wá rò wípé ọlọ́run ọba ọba àlẹ́kẹ́ ọlá ọba tó já sí pé kò sí nǹkan tí ò lè ṣe tọ́lọ́run bá wá ń sọ pé èmi ni mo ṣe báyìí èmi ni mo ṣe báyìí kò sẹ́ni tí ó bí ọlọ táwọn kan bá ní kò sẹ́ni tí ó bí àwọn ẹni tí ó bí wọ́n bọ̀ ara tọ́lọ̀ ń wá ṣe tó fi já sí wípé a fi mọ̀ pọ̀hùn gangan ní ń bẹ òun ni pọ́lọ̀ ń kọ́ dá sánmà sánmà tọ́lọ̀ wọn bá wá dá yìí à ń fojú rí bá a ṣe ń fojú rí ọlọ́run ọba gan sọ fún wa pé fáríjì ìlbá sọ̀rọ̀ alìtàrọ̀ a ní ẹ fojú wo sánmà sẹ́ẹ̀lẹ̀ rí alìkọ́là sẹ́ẹ̀lẹ̀ rí àbújẹ́ ìjẹ́kù sẹ́ẹ̀lẹ̀ rí akùdé ṣé ẹ lè rí àléébù lára sánmà ọlọ́ọ̀lẹ̀ lè rí tọ́ ọba tó wá rò pé kọ̀dọ́ lójú fárújì ìlbá sọ̀rọ̀ kàrọ̀tẹ́ìnì yàǹkọ́líbẹ̀ ilẹ̀ ìkàlìbá sọ̀rọ̀ ọ̀ọ́sì àwọn àwọn àfisí ẹ tún gbójú sí mistakes yes or no project rẹ tọ́ tọ́gá rẹ ọ̀gá rẹ lọ àpùfù chapter 1 ọ àpùfù chapter 2 ọ àpùfù chapter three. ìgbọ̀ wá parí òkùnkọ́ ọ̀lọ́ báyìí wọ́n wá ní pé wá òun fẹ́ tọ̀kà lẹ́ẹ̀kan sí wà lẹ́ òtún wá mú red biro ló tó wá ṣe kéde ó fi bàjẹ́ no no no no see I approve this one for you say oga you approve it sir can I show you the manuscript show, show me no no no this is rubbish it has fundamental error you need to correct this your clinical is is faulty your hypothesis ọ̀rọ̀ pé tiẹ̀ ta lónìí tóyún rẹ ti ń dùn pé mo ti parí project yìí ọ̀gá àdé àdìgbẹ́ you need to go and conduct one interview you go to Ogun State a eh, ministry of kini can ask for Mr. Kulende ah you need to interview him the man is another expert in this field ọba tó bu ẹkú ló wọlọ lórí ikú olótógbò sí tí wọ́n sọ pé kíní rẹ̀ ti dá torí pé dì mọ́ ọ̀pá bá ṣe ń wo nǹkan láàmọ́ rí kíní o àléébù rẹ̀ ìyẹn nìkan tó kọ́ òun ṣe postgraduate ẹ lọ́wọ́ lọ mú project tó kọ́ lọ undergraduate wà láì ó rí mistake níbẹ̀ tó o bá ti rí mistake níbẹ̀ it shows you are not improving àwọn ìwé kan ń bẹ tí mo ti kọ rí mo tó wá ń wo àwọn kan láìpẹ́ ìpé sẹ́mi ni mo gèlè yìí sẹ́mi náà ni mo gbélé yìí wá kódà ọ̀kan ń bẹ nínú àwọn ìwé yẹn fásitì ní Islam èlé reproduce ẹ̀ mọ́ láyé tí màá bá reproduce ẹ̀ màá wá tọkọ torí pọ́mọnìyàn bó o bá ṣe ń lékún ní ìmọ̀ bó o bá ṣe ń lékún nítọ́lọ́run bẹ́ẹ̀ lọ́ máa ráwọn àṣìṣe kan nínú tó ti kọjá ìwọ tó bá já sí pé ojú kan náà lọ wà ó lékún nìyẹn ó yẹ kó máa bú sẹ́kún nìyẹn lẹ́yìn pọ́lọ́wọ́ bá wá dá sánmà ọlọ́run ní fáríjì ilbá sọ́rọ̀ ẹ tó lọ tó ojú wo sánmà lẹ́ẹ̀kan sí ẹlọ́wọ́ kàrọ̀tẹ́ kò sí ní tí ó ṣẹlẹ̀ sí yín kọjá pé ojú yín ẹ̀dà padà ní tí ó ti kọlẹ̀ ojú yín wàhálà ó ṣẹlẹ̀ sí ẹ̀ẹ̀lera lẹ́kùn ibi sọmọ ọlọ́run ojú yín ni ó wà nílé òní problem nínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá tó wá sí sí sánmà ọlọ́run wá fẹ́ sọ díẹ̀ níbẹ̀ fún wa ara ń tàà wá ṣe ní pé jáàlá fi sánmà ìbòrò já burúkú ọ̀rọ̀ táwọn àfóò níbẹ̀ sí tí wọ́n sọ níbẹ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ gan ṣùgbọ́n kánú mẹ́ta péré wá níbẹ̀ ọlọ́run láwọ ọlọ́run jàánà fi sàmà ìgboro já àwa la fi àwọn ìràwọ̀ stars àwọn ìràwọ̀ tó já sí wípé a fi wọ́n ṣe sánmà lọ́ṣọ̀ọ́ àwa ọlọ́run la dá sí sánmà ẹ rí pé nature nǹkan ni wípé tí nǹkan bá rí sàlálù tí ò sí mixture kankan ń bẹ̀ kò ní wà beautiful yes or no elọ́fà tó já sí pé ẹwọ orú mọ́sálásì wà yìí tó bá já sí pé kọ́lọ̀ kan náà fi kún lọ yóò rí bákan wọ́n lo kọ́lọ̀ kan fún wọ́n lo kọ́lọ̀ kan fún òkè ẹwọ àwọn aṣọ wa táàwọ̀ tó bá jẹ́ kọ́lọ̀ kan ni ó tó wá pọ́sẹ́sì mi láyà tàbí ká tó fa àwọn nǹkan kan sí àwọn nǹkan tá a fi sí yẹn tó yàtọ̀ sí odidi nǹkan yẹn gan a máa jẹ́ ó rẹwà àṣẹ gbogbo àwọn dísáyìn bẹ́ẹ̀ ń ṣe ọlọ́run ló ti kọ́ yí pé tí nǹkan kan bá jẹ́ kọ́lọ̀ kan ẹ tún fa àwọn nǹkan kan sí láàrin kan òun ni ó jù ó fa wà lápọ̀díjà àrùnà ìsámà ìbòjà jọmọ tó bá já sí pé sọmọ kẹwàá níbẹ̀ abágbójú wo sọmọ báyìí a mọ̀ wá rò pé gbogbo ẹ̀ náà ló ti ẹ̀ funfun lọ gbogbo ẹ̀ ló ara ń tọ́lọ̀ ń wá ṣe fún sámà ọ̀kan nínú ẹ̀rọ ọlọ́run ọba wá ń sọ ìròjà àwọn ọlọ́run wá fi sánmà àṣẹ lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn ìràwọ̀ ọ̀dáyànà àlìnà àṣẹ ìràwọ̀ tá a fi sí ìzàyánà àlìnà dìrí kó fi já sí pé ẹ̀yin tẹ́ ẹ bá ń wo sánmà a fi ìràwọ̀ yẹn beautify rẹ̀ a fi ṣe lọ́ṣọ̀ọ́ ni sẹ́ẹ̀rí nǹkan tọ́lọ́run bá fẹ́ ká dì mú nínú àyà yìí àkọ́kọ́ ń bẹ̀ ni pé àti sánmà àti ìràwọ̀ ọlọ́run ló dá méjèèjì nínú ẹ̀dá ọlọ́run òun ni sánmà nínú ẹ̀dá ọlọ́run òun ni ìràwọ̀ tẹ́ bá rẹ́nìkan tó lè dá sánmà àti ìràwọ̀ ẹni kọ́ wá sí fún wa àṣẹ nínú tẹ́ fi mọ̀ pọ́lọ̀run ọba ń bẹ òun náà ni kọ́lùkù sàmà wà kọ́lùkù buruj bọ́lọ̀run ọba ṣe dá sánmà ó jẹ́ àmọ̀ pọ́lọ̀run ọba ń bẹ bó ṣe wá fìràwọ̀ sí ó jẹ́ àmọ̀ pé ń bẹ masala ọlọ́run bá lòun lòun fi ìràwọ̀ ṣe sánmà lọ́sàn àwọn àfáà wá ń sàlàyé pàápàá àfáà wá lè sọ wú ní ọlọ́run bá ní sanwó lẹ́sàn dáadáa bàbá tó kọ odidi tíra kan lórí ìtọ́jú ọlọ́run tá à ń sọ lọ́sàn la wà báyìí tá à ń ṣe tẹ̀fsíìr ní tó dájú o ò lè fojú ríràwọ̀ lọ́sàn àbọ̀ mọ́ ríràwọ̀ lọ́sàn àwọn àfáà wá mú mọ́sálà wá sẹ́ràwọ̀ ń bẹ ní sánmà lọ́sàn àbí ò sí ní sánmà ṣe àmọ́pọ́lọ̀ wọn bá dákọ̀ ọ̀ràwọ̀ a máa ń ríràwọ̀ lálẹ́ tá a bá sì ríràwọ̀ lálẹ́ ìràwọ̀ yẹn ó jẹ́ kí sánmọ̀ òótọ́ rẹ̀ wá sí ṣùgbọ́n lọ́sàn a è fojú ríràwọ̀ ọ̀rọ̀ wá ní wípé ìjẹ́ràwọ̀ ń bẹ ní sánmọ̀ àfi òru nìkan nìràwọ̀ máa ń wá gẹ́gẹ́ bí alqamar gẹ́gẹ́ bí òṣùpá wallahu a'lam ọ̀rọ̀ tí mo ara ń sọ wẹ́rẹ́ yìí àwọn àfáàfà tó tó ra wọn tí kálukú wá ń kẹ́rì wá tí kálukú mú ọ̀rọ̀ wá èyí tó rinlẹ̀ jù nínú wọn ibẹ̀ la dúró sí tá bá rí mi tó tó rinlẹ̀ jù lọ́la la a máa shift ground wa èyí tó rinlẹ̀ náà ra àwọn àfáà ni wípé ìràwọ̀ òfìgbà kan kúò ní sánmà ìràwọ̀ ṣe kí ni kò fìgbà kankan kúò ní sánmà ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé ìmọ́lẹ̀ ọ̀sán ó lágbára ó bo ìmọ́lẹ̀ ìràwọ̀ mọ́lẹ̀ kọ̀ wà ní jẹ́ ká máa fojú rí kíni ìmọ́lẹ̀ ìràwọ̀ so orí nínú nǹkan tó lè jẹ́ kí n tí mọ̀ só yé ẹ máa wo analysis ìwọ tó bá lè ṣe analysis yẹn ṣe bẹ́ẹ̀ lẹ́yìn àsọ́bà lọ́la tó bá àrífẹ́ àdìpọ̀tá mọ́ kí súbì alfájàrí ti yọ tálùfájàrí bá ti yọ ilẹ̀ ṣe kíni ilẹ̀ máa bọ̀ àsìkò tálùfájàrí lọ yẹn àti ń bọ́ sọ́sán wá wo sánmà wà á ríràwọ̀ lọ wo dáadáa wà á ríràwọ̀ ìràwọ̀ sì wà ní sánmà tẹ́ èdè tálùfájàrí yọ wá máa ranjú mọ́ sánmà ọmọ ríràwọ̀ ọmọ ríràwọ̀ bọ́ bá ṣe á di pé sánmà mọ́lẹ̀ sí ìtí mọ̀ ń sọ èmi ti ṣe dáadáa ìwọ náà ṣe bẹ́ẹ̀ lọ́la tí o bá rí bẹ̀ pè mí lórí fóònù pé mo parọ́ fún ọ tó bá wá dáa nìkan ò ní ríràwọ̀ máa ìbéèrè ni pé sẹ́láwọ̀ wá sáré sálọ wù ú ọba sálọ lójú ẹsẹ̀ ìràwọ̀ sì wà ní sánmà ìmọ́lẹ̀ tó dé òun ló ṣe kíni ó lágbára ju tiẹ̀ lọ kò wà ní jẹ́ kó rí so orí tó lè jẹ́ kó yé wa òun ni bíi torchlight ẹ rí pé ọ̀sán la wà yìí téèyàn bá tan torchlight láàrin ṣé ẹ máa fi ìlú impact ìmọ́lẹ̀ rẹ̀ ẹ lè fi ilẹ̀ ẹ wá fi torchlight yẹn lẹ̀ ẹ má mú kó ẹ wá máa wo iwájú torchlight yẹn sóyà bí òye tó bá wá di wípé ìrọ̀lẹ́ dé òòrùn wọ̀ òòrùn mọ́mọ̀jú rẹ kú òǹbẹ́ tó rẹ̀ bá pariwo ọ̀tún òsì ibi iwájú ni ọsàmọ̀ wò ọwà máa fíìlì ìmọ́lẹ̀ yẹn díẹ̀díẹ̀ ọ máa fíìlì ẹ̀ díẹ̀díẹ̀ sámà pàdé báyìí ọkẹ̀ rí pé àṣẹ́mọ́lẹ̀ ń bẹ lára tọ́ọ̀chì yẹn kí ni òjì ó lè rí ìmọ́lẹ̀ tó ju tiẹ̀ lọ èyí tó lẹ̀lẹ̀ lọ́rọ̀ àwọn onímọ̀ nìyẹn àṣẹ́bá àṣẹ tó ń sọ̀rọ̀ lọ́sàn yìí ìràwọ̀ yẹn tó ń bẹ ní sámà ṣùgbọ́n ìmọ́lẹ̀ ọ̀sán ó lágbára in ló ṣe já sí wípé ìmọ́lẹ̀ tí ń bẹ ní sánmà ìmọ́lẹ̀ oríṣi méjì ni sìrọ́já ń wà ájá ń mú méjèèjì nínú Quran sìrọ́já ń wà ájá ń mú ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ òun máa ń mú ìtì bí ṣùgbọ́n ìmọ́lẹ̀ òun ò ní mú ìlò fi já sí wípé bá a ṣe wà lọ́sàn yìí oògùn ó máa ń pọ̀ lọ́sàn bá a ṣe wà lọ́sàn ooru máa ń pọ̀ lọ́sàn tó bá ti wá dalẹ́ gbogbo rẹ̀ wà ṣe kí ni yóò lọlẹ̀ torí pé ìmọ́lẹ̀ kálukú ó yàtọ̀ síra wọn ìyẹn nìkan tó kọ́ ìmọ́lẹ̀ tó rùn ó stable ju ìmọ́lẹ̀ tòṣùpá lọ ẹ̀rí pé tẹ́ ẹ bá wò ṣùpá ìlàl ìlétẹ̀sù náà ni ó yọ yóò máa wá tóbi díẹ̀díẹ̀ yóò máa wá tóbi tí ó fi péjọ kẹrìnlá tí yóò di àlùbádírù tó bá kẹrìnlá tó di pé òṣùpá ti pé tán

nígbà tá a bá ń bá àyà 17 18 19 lọ a máa ṣàlàyé ìyẹn ṣùgbọ́n burú já a tó rí nínú àwọn mufasiru wọ́n ní pé tọ́lọ̀ wọn bá ń sọ ń bẹ̀rù gan kìí síra àwọn tó mú tùmà kejì wá a ṣe wà làkọ́dí jàálná fi sàmáyì burú wọ́n ní pé tọ́lọ̀ wọn bá ń sọ ń bẹ̀yẹn ni wípé ja'alna fis sama'i buruja a rí bá sọ wípé òṣùpá àti òòrùn méjèèjì máa ń jáde láti sámà òṣùpá òun máa ń gbaṣẹ́ lọ́wọ́ òòrùn lálẹ́ òòrùn ọ̀lọ́ yọ láàárọ̀ òòrùn ó ní mọ́ṣíríkù yóò yọ ní east yóò lọ wọ̀ ní mọ́gíríbù yóò lọ wọ̀ ní west òṣùpá náà ó lọ yọ ní mọ́ṣíríkù yóò lọ wọ̀ ní kìíní mọ́gíríbù òòrùn máa ń ṣiṣẹ́ lọ́sàn òṣùpá máa ń ṣiṣẹ́ lóru tẹ́ ẹ bá tún wá lè wò dáadáa àwọn ibi tó òòrùn àtòṣùpá ti ń jáde ó yàtọ̀ síra wọn lásìkò òjò àti lásìkò ẹ̀rùn kódà lásìkò òjò gángan tún rè ó tún dìpẹ́ǹdì lórí bójò bá ṣe rí àti bójú ọjọ́ bá ṣe rí gbogbo àwọn àlàyé yìí làwọn àfáà fún àwọn àyà ọlọ́run tọ́lọ́wọ́n bó sọ pé rọ́bù lè mọ́ ṣíríkì wà ní mọ́gbìlìbì rọ́bù lè mọ́ ṣírí ẹ̀kọ́ ẹni wà mọ́gbìlì báyìí rọ́bù lè mọ́ ṣáríkì wà ní mọ́gbìlì asẹ́bi tóòrùn ti yọ àwọn ilé wọ́n ń gbé tọ́lọ̀run ọba fi wọ́n sí sánmà kò ní síbi tí wọ́n ti máa jáde kò sì ní síbi tí wọ́n máa wà sí asáwọn ọlọ́run ọba fi sàmà ìbúrújá jàálá fi sàmà ìmànásílà shamsi wàlọ́kọ́mà ààyè tó rùn tí wọ́n ti máa jáde tí wọ́n máa wọ àwọn ibùgbé eléyìí tó wà fóòrùn àwọn ibùgbé eléyìí tó wà fóṣùpá ní sánmà àwọn ọlọ́run la fi sí sánmà báwọn nǹkan zayana linabiri òun ní jẹ́ kí sánmà ọmọ àbójú rí ṣùgbọ́n jùmúrù àwọn mufasiru ìràwọ̀ star òun náà a tún rí nínú àwọn àfó onítafsir wọ́n ní ja'alna fi sámà buruja wa zayyana wọ́n ní tó túmọ̀ sí òun náà ni àwọn alé kan tọ́lọ̀wọ́n bá ti kọ́ sí sánmà àwọn olówó wà níbẹ̀ àwọn màláíkà ọlọ́run tí wọ́n ń ṣọ́ sánmà àtìlẹ̀ àwọn náà wà níbẹ̀ ó di túmọ̀ mélòó báyìí jàmá ìtumọ̀ mẹ́ta ìlú rẹ̀ jù sẹ́ẹ̀rí túnmẹ́ ẹlẹ́ẹ̀kẹta yìí òun náà lálàyé nínú àwọn màláíkà kan bẹ tó já sí wípé iṣẹ́ ti wọn òun ni kí wọ́n dáàbòbò sánmà kí náà ń dáàbòbò sánmà fún nítorí àwọn ẹ̀dá abú tá a máa sọ̀rọ̀ wọn láìpẹ́ yìí kí náà ń dáàbòbò sánmà fún nítorí àwọn tán fẹ́ balẹ̀ kí na ń dáàbò bò sọ́mà fún nítorí àwọn tán fẹ́ dọ́gbọ́n wá máa yọ ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ àwọn tán fẹ́ máa yọ ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ yìí òun náà làwọn ọmọ èṣù àwọn ọmọ sẹ́ẹ̀sù nínú àwọn àlìjànú tí wọ́n yóò lórí burúkú nínú àwọn mọ́rọ́dátùlìján àwọn àjànú tó yà láyà kòkò nàkí mínkúlì ṣẹ̀tọ́ ní mari tọ́lọ̀mọ́ bá ń sọ ní sọ̀fáàtì ṣé ẹ wá rí àwọn àjànú yìí ara tí wọ́n máa ń ṣe ni wípé wọ́n máa ń gbéra wọn gùn ni ọ̀kan máa dúó nílẹ̀ òkejì máa dúó lé lórí ẹ̀kẹta ó wà lórí rẹ̀ ẹ̀kẹrin ẹ̀karùn ẹ̀kẹfà wọn lè gbéra wọn pàdé bíi twenty thousand àwọn àjànú yìí wọ́n á tóra wọn bí àkàsọ̀ dé sánmọ̀ ọlọ wọ́n lọ máa ń yọ ọ̀rọ̀ Ọlọ́run ọba gbọ́ ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ operation kan ṣẹlẹ̀ nígbà tó di pé wọ́n bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣe rí táwọn àlìjànú máa ń ṣe òun ni pé wọ́n á lọ máa yọ tọ́lọ̀ wọn bá bá ń pè bù ní sánmà wọ́n á lọ máa yọ gbọ́ tán bá ti wá gbọ́ tán àdísì yàwó Aisha ń bẹ lórí ẹ̀ àdísì Abu Hurairah ń bẹ àtàwọn àdísì ní lọ́dọ̀ àwọn sàábé ṣe wá ráwọn àlìjànú yìí nínú nǹkan tí wọ́n bá gbọ́ wọ́n á wá mú ìrọ̀ 99 bó sì wà nínú àdísì yàwó Àìṣà nìyẹn ìwọ́tọ́ ọmọ ń lọ wọ́sẹ́ ìwọ́tọ́ ọmọ ń lọ lè bàbá aláwo àbá àfà bàbá aláwo jàmọ́ ẹ̀já sọ́ra ìwọ́tọ́ tó jẹ́ súdẹ́ǹtì ọwá lọ́ọ̀lájú àsọ́ọ̀lájú àṣẹ́dìdìrì ni ọ́ ìwọ náà tó wá lọ ilé bàbá aláwo bẹ́ ọ̀rọ̀ òun ti dojúrú ní kápòhun yẹ̀wò ṣé kóhun fẹ́ a àbí kóhun fẹ́ b ẹ̀yìn bàbá ti kóhun níṣẹ́ kèé yí òun dáadáa bàbá aláwo wá ní solúṣàn sí ṣòro rẹ gbogbo wọn tó ọba ti lọ wo sẹ́rí lọ túbà lọ́dọ̀ ọlọ́run wọn délé ìwòsẹ́wòsẹ́ mọ́ kọyọ àwọn àfáà sílẹ̀ àwọn àfáà bàbá aláwo kódà ìmé nínú wọn yóò fojú jojú ẹni ọlọ́run ṣùgbẹ́ ní èṣù ni wọ́n àwámọ́jú wọn dáadáa tí wọ́n bá màmá ọ ń bẹ nínú wọn máa obi tíṣà ìtọ́hùn tọ́sà ìyánà àbúrú dé ìmé nínú wọn kí mo mú dání ọlọ máa wo obi tọ́jú lórí ibú dé wọ́n fẹ́ tàn ọ́ jẹ wọ́n wá fẹ́ fọlọ́n tàn ọ́ jẹ whereas èṣù lọ́wọ́ alábẹ́ ìtọ́fẹ́ fi tàn so ti yé ní ìsìn ọlọ́run lọ́mọ ya aláǹgbá tá a ti pa káàkiri kọlọ́run fọ̀kọ́fọ̀ mú kẹwàá kó forí jìn wá apaláǹgbá pọ̀ kódà aláǹgbá adánrí kan tó bá rí wa ní ìsìn yọ́ mọ̀ ń sá fún wa ní ṣé wọ́n ti rí bí táwọn àáfà àwọn àáfà ti jó òdìdí ẹran láàyè rí tí wọ́n jó mọ́lẹ̀ sọmọ bá ṣe máa jó ṣé wọ́n mọ̀ ìbáwá kéúnlé gbogbo àṣírí wọn àmì tó pọ̀ níbẹ̀ ilé òfìjá sí pé tí mi ìbáwá dòde tí bá ń fọ́n ta ìwà máa wò pé ẹ máa wò dọ̀wúfà tọ́líbi wálé mọ̀túlù ìmí inú wọn fúyá ju òwú lọ kọ̀sásíkàrù kankan tí wọ́n ṣe kò sí tìláwà kùránì ogun ni kódà mo níwèé ogun tèmi tọ́já sí pé ó ti ní bá a ṣe máa ń kọ́ èyí òṣòlẹ̀ ni òṣòlẹ̀ 1 òṣòlẹ̀ 2 òṣòlẹ̀ 3 òṣòlẹ̀ 4 ìtajà lélẹ̀ ìtajà 1 ìtajà 2 ìtajà 3 ṣé wọ́n mọ̀ ó tún ní báwọn àfá ìtọ́jẹ́ kí máa ṣe léyìí tọ́lá lòmí sọ pé òun ọlọ́lé babaláwo òun ọlọ́ọ̀dọ́ pásítọ̀ ọ̀dọ̀ àáfàá lòun lọ àáfàá tọ́ ọlọ́ọ̀dọ́ rẹ̀ yẹn ó tún burú ju babaláwo lọ kí ló jẹ́ ó burú babaláwo ó ti sọ fún ọ pé èmi ò lo kùránì iwájú fa ẹ̀yìn fa olùkàràn lọ́tàn olùkàrán ló sì àárín ọpọ́n ìta àbíbò náà ṣe máa ń wí òun tó lè ta ti wò nínú àwọn fídíò orí igbó ayé ẹjọ́ yẹn ni so ti yé nìsín babaláwo sọ fún wọn pé èmi ò lo kùránì kí ni mo fẹ́ lò Ifá màá sọ ọ́ dolórí igbó babaláwo sọ fún ọpọ́ pẹ́bọ àáfọ́ oníkè ìṣẹ́bọ ìpèsè ni ó ní pé ṣíríkù èéṣẹ́bọ kí lòun pè ìpèsè wọ́n sọ àwọn èèyàn dolórí burúkú kódà ìkan tó ń bẹ níbàdàn yìí òun ó tó máa ń fi bí ìgbà tọ́jú èèyàn jẹ́ ni ọlọ́run ó fi ń tàwọn èèyàn jẹ ọ̀darùn gbọ̀n sí ọmọ pàwọn ẹni ọlọ́run ní máa ń dàrùn gbọ̀n ṣòkòtò sí ìkọjá àkókósẹ̀ rírí táwọn èèyàn wá ń rí kódà ẹnìkan ní kéwúrí ọlọ́run ló ní kan létí pé láìkè sáà bá a olórí gbogbo ni àdúgbò tó ó wá ń fi appearance ó fi ń deceive àwọn èèyàn pé sẹ́ẹ̀rí rúgbà lágbà mi sẹ́ẹ̀rí ṣòkòtò mi tó fò ókè yá máa ní súnà ọ̀tako súnà ọ̀tako ṣíríkù ló dẹ̀ ń se fún wọn kódà mo tún rántí ìmí báyìí wọ́n di méjì tó já sí pé èèyàn tó rè tó fi fi odidi ẹlẹ́dẹ̀ ṣe nǹkan fáwọn èèyàn tó fi fi ajá ṣe nǹkan fún wọn òun náà sì lápẹẹrẹ súnà la èló ṣe já sí pé àáfàá kan ló ní ọ̀rọ̀ gbọ̀n ṣòkòtò rẹ̀ fò ókè ó ti á túmọ̀ sí kò lè ṣe ṣíríkù lọ wádìí dáadáa kílà kídà rẹ̀ kílà gbọ́yé rẹ̀ ṣé kèé ṣe lésù ọ̀dọ̀ àwọn àáfàá mi ìtọ̀ ọ̀lọ́ yẹn gan wọ́n á yára jù ọ́ sínú jahannama dúkọ́ lọ́dọ̀ babaláwo lọ torí wọ́n tọ́ ọlọ́dọ̀ babaláwo ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ ìwọ gó ti máa rò pé wàhálà mo ṣíríkù ìwọ tọ́ ọlọ́dọ̀ pásítọ̀ ẹnu omi òkè olórí òkè ìṣòro ẹ̀mí rẹ̀ ọmọ sọ fún ọ pé sóò ti di kèfèrí ṣùgbọ́n wọ́n tó ọlọ́ọ̀dọ̀ afá ọmọ rò pé kùránì náà kú ń lò ọmọ rò pé àǹtú náà kú ń lò ọmọ rò pé ìmí ìgán tó lè lo omi sẹ́mísẹ́mì fún ọ yóò afá omi mẹ́kà la máa lò <laughs> wọ́n fẹ́ fi ṣídìkù sínú òkè ni omi mẹ́kà ṣùgbọ́n kò lè yé wọn ṣẹ́wọ́ ti rí nínú wọn rí tí wọ́n ń fi ẹ̀jẹ̀ tí wọ́n fi hàn tú ṣẹ́wọ́ ọmọ bí wọ́n ṣe máa ń ṣe ọmọ tán máa hàn ó mú mi rántí ìgbà a fi wà nílé kéwú láyé jọun tá a bẹ́ nìkan àǹtúkan ọlọ́run wá lù ú sábàbí inú rẹ̀ wá ń dùn kọ̀mọ̀ pé ń tààràn fóun ilé oore lásán làràn fóun tútí ìdìlá tọ́lá bí tuguni ìdìlá sábàbí tòbìdúlọ àjá ìbàfẹ́ tẹ̀kẹ̀rẹ̀ ibi máa bá ilé oore lásán wà láì kan èèyàn kan lásán lóhun lé orin yẹn láwọn afáwà wá sọ pé ká bá àwọn ilé orin àwa bá àwọn ilé orin tó tí bì látọ́ làbí tó orí láì béèrè wọ́n mọ̀ gbé wá bọ́ mọ́wulẹ̀ béèrè ká ní ọba jẹ́ businessman àbọ̀ jẹ́ contractor iṣẹ́ tó béèrè buhari ọkẹ̀ ní fún wọn pè ọ wá ni wọ́n bá máa gbé contract fún àjímọ̀bí ó ní wọn ni ká máa wá kí ilé orin lásán àáfà akẹ́kẹ̀ fi lárúbáwá kó lé orin jọ àwa bá sọ di ń ta àhàn fún ọmọ bá ṣe ṣe ọ̀gá ọ̀gá láwá paláwá lọ òun la fi ṣe gàárì tíà làwọn àáfàá wà ní àmọ́ bá bù sí àwa ń bá bu ọ̀gá sínú tú tí bìlá tọ́làbẹ́ túgú ní bìlá sábàbí ọmọ wa rọrọ̀ láì nídìí ọfẹ́ jalè ọkẹ̀ máa dọlọ́rọ̀ láì nídìí kankan yẹ kó fura ìwọ́mọ̀ tó máa sáà fún sórí àwọn ilé orin yẹn ó pọ̀ báyẹn àwa àwọn ilé orin fún àwa àfọ̀ àwa fi ọ̀gá òkú ẹran ẹran òkú ẹran rẹ̀ àwa bá a tún kó sí inú rẹ̀ wá ń dùn pé ah kìíní yẹn jẹ́ bàjẹ́ àwa láì tàbàbọ̀ àfọwọ́kù lówó lọ́tàbàbọ̀ àti kámọ̀ bọ̀ nǹkan gangan lóore òun àwọn ọ̀rọ̀ pé ah ẹ̀tún àwọn àfáà ilé wa kí lábà àwọn jẹ́rẹ̀ ilé orin ilé orin kèé sáyà kùránì o kèé sàskáàrù súnà ilé orin lásán ọlọ́run sì lọ sábàbí fún àṣekámọ̀ wùlẹ̀ bọ́ ọ̀hàn kankan gan ọlọ́run ti ládùn ààrẹ ọgbà àwọn àáfàá ń sọ àwọn èèyàn dun lórí ibu nínú ìlú wàláhì ìtí mò ń sọ yé mi pọ̀ tí ọ̀bá yé wọ èmi fún ọmọ ọmọ tí mò ń sọ dáadáa wọ́n ń sàwọn èèyàn dẹlẹ́bọ nínú nǹkan tí wọ́n ń ṣe wọ́n ń gbé ṣíríkù gidi láwọn èèyàn lọ́wọ́ ìwọ́ ti rí bí wọ́n ti jó ìran láàyè rí wọ́n fi àrò sílẹ̀ báyìí wọ́n gbé kòkò lé lórí wọ́n wá fi igi tó lágbára rọ kòkò yẹn wọ́n fa àwọn òkúta tó lágbára rọ̀ wọ́n ju nǹkan yẹn sínú ẹ̀ láàyè wọ́n dé kòkò yẹn pa làwa gbé òkúta ńlá lé lórí làwa kò náà mọ̀ tó fi jóná kanlẹ̀ eérú rẹ̀ èédú rẹ̀ ó ti ní bí wọ́n ṣe máa ń ṣe wọ́n bọ̀ fi mọ́sẹ̀ ọmọ fọṣẹ wẹ̀ wọ́n bọ̀ dànù kírímù ọmọ fi para wọ́n bọ̀ fi kún àṣejẹ ìpèsè ṣíríkù ọmọ jẹ inú rẹ̀ ọmọ wa dùn ó dáa ah! ìwọ náà ti dọ́kùnrin ó ti dèṣù ọkùnrin kọ́ ló di yẹn ó ti di ṣàìtọ́n ṣàìtọ́n náà kras wọ́n tún wá bọ́ ọmú níbẹ̀ wọ́n bọ̀ sí gbẹ́rẹ́ oníbléèdì ń bẹ aláàké ń bẹ bọ́ ọba sì fẹ́ dọ́kùnrin sì sí bọ́ fẹ́ dọ́kùnrin ní ó dèṣù èyí tá a bọ̀ sí sọ́rùn ń bẹ ọ̀rùn ni wọ́n bọ̀ sí sí tọlọ́rùn ọwọ́ ń bẹ alhamdulillah wàláì mo dúpẹ́ bọ́lọ̀ èsì gbẹ́rẹ́ rí láyé mi ọlọ́run sì ní jẹ́ sí tí máa lọ bọ́lọ̀ ìjẹ́ ìpèsè rí láyé mi ọlọ́run níjẹ́ ń jẹ́ ìjàṣe jẹ́rí ọlọ́run níjẹ́ ń jẹ́ láyé mi ọlọ́run tètè là mí níbi gbogbo àwọn ládàradà yẹn tó fi di bọ́lọ̀ ní káwọn àfáà súnà ọgbà wa mú falila ilhamd jama mọ́ọ̀sì àwọn àfáà tá à ń sọ yìí wọ́n àtúbá ń bi iṣẹ́ ṣíríkù wọn yìí àbòrò kan túbá ni wọ́n àtúbá rárá wọ́n tó ń bá wọn ṣe ẹbú yìí lọ ni sọ wá ráwọn àjànú tó jẹ́ pé ńlọ̀gá ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo àtàwọn àáfàá tí wọ́n ń lo àǹjànú àwọn àǹjànú lọ máa ń tẹ́tí gbọ́rọ̀ lọ tán bá ti wá lọ gbọ́rọ̀ ọlọ́run ọba àlèkè ọlá nínú nǹkan tó máa ń ṣẹlẹ̀ òun ni pé wọ́n wàá fi rọ́kàn tí wọ́n bá ti wá lọ ọ̀dọ̀ wọn wọ́n wàá mú kùránì wọ́n wàá ní àfà ọya wọ́n ti fi kinní kan sí bí okùn báyìí wọ́n wàá ní ọya ìfọwọ́mù èmi ọ̀fẹ́ síbẹ̀ bí àrùtẹ̀sù báyìí kí n tí mò ń sọ lè yé ọ dáadáa practical ni so ti yé ní ìsìn wọn wà á mú bí okó tí lókun yẹn ó lè jẹ́ bí funfun ọya ẹ̀fọ́ ọmú ẹ̀fọ́ ọmú tẹ̀sùn bá yẹn létí báyìí wọn àmọ́ ní pé kí ló kọ́ ní ká ní pé ó kọ ọlọ́run tá a fi ṣe kùránì yìí ká ní kí àáfà Abdullahi ká ní kó ṣe mẹ́rìsìn ní ọ̀bà lóore fún un ju kó ṣe àkáǹtì lọ ọya ló kọ ọlọ́run tá a fi ṣe kùránì yìí máa yí máa yí máa yí máa yí máa yí máa yí ọba ṣe kí ni o ọba mẹ́sì lólóre nù tí ọba ti wá yí sóyé à ah, mẹ́sì olóre kí ni ìyàtọ̀ láàrin àfà tó ti tẹ̀súbàbọ̀ nù kùránì àti bàbá aláwo tí ń dáfá gbogbo tí mò ń sọ ìwọ tó ọba ti lọ ọ̀dọ̀ wọn rí wàláhì yóò yọ yá àtúbà mọ̀ lọ ọ̀dọ̀ wọn mọ́ wọ́n fẹ́ sọ ọ́ dolórí ìbú ni irọ́ ni wọ́n ń pa á jẹ sọ wá rí nínú ọ̀rọ̀ míì tán bá sọ òdodo lè wà ń bẹ ibi tí mo wà lọ́gán nìyẹn òdodo ẹyọ kan tó wà níbẹ̀ òun lè yí táwọn àlìjànú tó ṣe kí ni tí wọ́n gbọ́ àdífì ń bẹ níbi tá a bá lè kà lónìí bí ìdìn ńlá máa ka díẹ̀ ń bẹ fún wa lọ́la Imam Ibn Kathir wọ́n mú àdífì yẹn wá nínú tafsiri àwọn àyà yìí sọ wá rí àwọn tán bá gbọ́ yẹn wọ́n wàá máa páàsì ẹ̀ síra wọn ara ń tọ́ lọ sí rọrùn fáwọn àlìjànú wọ́n yára jàwé èèyàn lọ àǹjẹ̀nú lè kúrò níbàdàn ní ìsìn gbẹ́ pátẹ́bù náà ń bá ṣiṣẹ́ the next three minutes ó ti wà lẹ́kọ̀ọ́ yes atẹ́gùn ni ó ti dẹ́kọ̀ọ́ ojú láti sánmà báyìí wọ́n pàṣẹ ẹ̀ síra wọn true ó ti délẹ̀ èyí tó bá wà nílẹ̀ àwọn baba aláwo tí wọ́n bá ń connect wọn àwọn àáfàá tán bá jọ ń ṣiṣẹ́ àwọn pásítọ̀ tán jọ ń ṣiṣẹ́ wọ́n máa wá fún wọn ní gist pé sẹ́ẹ̀mọ́ tó wà níta báyìí ìtọ́wà ń ta ní wípé lágbájá ni ó ṣe nǹkan báyìí làkàṣègbè ńlọ́fà gbogbo àwọn pásítọ̀ àwọn pásítọ̀ èké àtàwọn àfẹ́ èké ọmọ pé ẹnìkan kò gbogbo wọn jọ ń jò ní tání pé àwọn ti ríran pé Jonathan ló máa wọlé 2015 no shaking Jonathan ni ó wọlé àwọn àdúgbogbo àwọn pásítọ̀ èké yẹn àtàwọn àfẹ́ èké tọ́já sí pé wọ́n ti jẹ dodo ẹnu wọn wá rò dodo sọ́lọ́run ọba ló ń parọ́ àbẹ́yìn lẹ́ ń parọ́ olórí ibú nìyẹn onírọ́ nìyẹn ọ̀tá ọlọ́run nìyẹn So ti yé àwọn àjànú lẹ̀ ń bá ṣiṣẹ́ kèéṣẹ̀ mímímọ́ ẹ̀mí èṣù ní gbénú yín ẹlẹ́mí èṣù òun ni gbogbo yín ẹ̀yíṣẹ́ ní ọlọ́run ẹni èṣù àwa ti mọ̀ ti pẹ́ kódà èyí tí mi inú wọn bá sọ tó bá rí bẹ́ẹ̀ nǹkan méjì ní jẹ́ ń sọ fún ọ dáadáa so most of those pastors they are philosophers ló fi jẹ́ pé láwọn theological school sí wọn kèéṣe "Bible, náà ń kọjú philosophy náà ń kọjú lọ́wọ́ àwọn pastors ọmọ tẹ bá kó pastor hundred jọ àwọn train kèsà àwọn pastor débi ń pa tó parí tí òṣìṣẹ́ sọ́kẹ́dà dé dá ilé kan lẹ̀ ilé kan computer building tóun náà ya ń káwọn ìyá ìyá Túndé ìyá Sakíjọ o àwọn trained pastors tọ́já sí pé wọ́n máa máa lọ kẹ́kọ̀ọ́ nípa tí ń jẹ́ṣẹ́ yẹn gan ni nínú tí wọ́n máa ń gùdù bẹ́ jù òun ni philosophy àti psychology wọ́n máa bá ṣe lè rí ìdí mind èèyàn wọ́n máa bá ṣe lè sọrú nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ àwọn pastor wọ́n mọ̀ nípa nǹkan yẹn ọ̀rọ̀ tí wọ́n bá sọ tó bá rí bẹ́ẹ̀ kèé ṣe pẹ́mi olúwa kankan sọ nǹkan kan fún wọn wọ́n kẹ̀ wò pé tó bá rí báyìí ó yẹ kó rí báyìí ó tún lè rí báyìí wọ́n bá fi sọ tí ó bá ti wá ṣẹ wọ́n wá sọ pé ẹ̀rọ báyẹ̀ mi olúwa sọ fáwọn dáadáa ni tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọ̀rọ̀ 99 tá aláwọn àjànú ṣe kéde wọ́n ti mí sí ma àwọn àlìjànú yìí ọlọ́run bá wá máa ń fi ìràwọ̀ èyí tó wà ní sánmà ọlọ́run máa ń lẹ̀ mọ́ wọn ọlọ́run ọba sọ eléyìí nínú suratul mulk torí pé nínú nǹkan tó máa ń ṣẹlẹ̀ nígbà jàhílíyà Yorùbá náà nírú mẹ́ńtálítì yẹn òun ni pé tíràwọ̀ bá já láti sánmà wọn sọ pé mata avimon, awulida avimon. mata avimon, awulida avimon. tán bá ríràwọ̀ tó já láti sánmà wọn ò ọ́ ẹni ńlá kan ti kú àbí yorùbá ní èsọ bẹ́ẹ̀ ah wàlẹ́ wọ́n ti bí ọmọ olókìkí kan lónìí ìjọ wo ni ọ̀wọ̀n àdàgbà ìwọ lọmọjọ́ náà dédé rìn ara ń tọ́lọ̀ wọn bá ń fìràwọ́ ṣe rùjú máa ń lè ṣàyà à ń lẹ́ lóko rùjú wà lè ṣàyà pín nísọ́rọ̀ lè mú lè kìí yẹn wà bá tún wá ń sọ nínú àyà yìí wàfíìnà min kulli shaytanir rajim àyà 17 nìyẹn ní suratul Hijr yìí tà ń tú lọ àṣẹ àwọn nǹkan tá a fi sí sánmà ìta tẹ̀fsìrì tá a tú débẹ̀ òun lọ̀rọ̀ kẹta nípa buruj àwọn tán sọ wípé àwọn ilé kan táwọn màláíkà tí wọ́n ń sọ sánmà tí wọ́n ń wà níbẹ̀ wọ́n ní lọ́lọ́run bá ń sọ àwọn màláíkà yẹn iṣẹ́ tí wọ́n ń ṣe ni wípé àwọn àlìjẹ wọ́n bá ti fẹ́ máa yọ́rọ̀ ọlọ́run ọba gbọ́ wọ́n á wá máa mú nínú ràwọ̀ wọ́n á máa jùmọ́ wọn jàmá tá a bá kó ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí pọ̀ ọ̀takúra wọn ṣe àgírí àṣẹ ọlọ́run ọba jàálínà fi sàmà ìkùrújá àwọ ọlọ́run la fi àwọn ìràwọ̀ a fi ṣe sánmà lọ́sàn-án ìràwọ̀ tá a wá fi ṣe sánmà lọ́sọ̀ yìí ara aṣẹ́ tá a tún fi ṣe òun ni pé gbogbo àwọn tó bá ti fẹ́ máa yọ́rọ̀ àwọn ọlọ́run gbọ́ àwọn màláíkà wa tá a ní ká máa ṣọ́ sánmà wọ́n wà á ṣe kí ni wọ́n máa lẹ́mọ̀ wọn ilá manista rọ́kọ̀ samoa sẹ́rà ní tàádé àwọn ọ̀rọ̀pọ̀ níbẹ̀ ọlọ́niwà fitna min kulli shaytanir rajim dọ̀míru ha ibo lọ́lọ ẹjọ ẹjá farabalẹ̀ torí tọ́lọ́n sẹ́rí Qur'an ọkọjá kéèyàn ọkẹ̀ máa kà lásán ni mo ṣe sọ wípé tá bá ń kàtà àgbọ́yé iṣẹ́ tó yẹ kó ṣe lára wa kò ní ṣe é mo fẹ́ kóòtù ọ̀rọ̀ Ibn Taymiyyah alẹ́ẹ̀kan Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah nígbà tí wọ́n ń tú àkọ́ọ́lá Rasul ya Rabbi inna qawmi ittakhadhu hadhal Qur'ana mahjura bàbá Ibn Taymiyyah wọ́n ní man lam yaqra al-Qur'an faqad ajarahu ìwọ́tẹ̀ ọwá sọ kùránì di the bible says ìwé àbíyá the bible says wọ́n náà ni the quran says yọ́ wá fi kùránì àbíyá bí àwọn ẹ̀yà alẹ́ yorùbá kùránì wọ́n wá fi síbi pílò kùránì ní sọ ọlọ́ wọ́n yẹpẹrẹ kùránì ìwọ́ tẹ́ ẹ bá ka kùránì ẹ̀wù bí ayé rọrùn dé kùránì oríṣi mẹ́ta ló wà nínú fóònù mi nìkan kùránì oríṣi mẹ́ta tọ́já sí wípé oríṣiríṣi ni èyí tọ́jẹ́ pé pure arabic méjì ètò jẹ́ pé Arabic English ẹyọ kan ẹlòmíì ní kùránì oríṣi márùn lórí fóònù ẹ̀ ti ẹ̀ pé o le lè máa mú kùránì kí n ṣèbí kùránì ń bẹ́ fóònù ọ nínú mọ́tò bó o máa yẹ wò bó o wò ọ̀tàn rẹ twenty kan messages yóò sáré máa ta ni message one message two yóò reply gbogbo ẹ̀ ó tó kò ń bẹ́ẹ̀ ọwọ́ Facebook ó kò ń bẹ́ẹ̀ ó lọ dànù tòẹ́lì ìjọ wo lọ wá wo Quran Quran ń bẹ lórí fóònù wa èmi èé sábà ka Quran lójú screen torí mo ti gbọ́rọ̀ àwọn medical doctors lórí ẹ̀ mi sábà ka nǹkan lẹ́yìn àwọn tí mò ń kà lójú fóònù èyí mo ti tó bá ń kọ́mọ ní wàhálà tí ń lè mọ́ kà lórí fóònù Kùránì kí máa mú kọ́pì ara mi kí falilẹ̀ alhamdu ṣùgbọ́n tó bá rí pé ò tí ẹ̀fẹ́ mọ́ mú Kùránì kí ṣe bọ́ ń ka mẹ́sẹ̀jì orí Facebook ọ̀ ń ka ti WhatsApp lójú fóònù máa ka Kùránì náà níbẹ̀ nǹkan kan ò ní ṣe ọ́bí ìbìnrin láì tààlá bàbá ìbìnrin pé mi yà wọ́n lẹ́ni tí ọba ti ka Quran àkọ́dí àgbára òun ti yan Quran lónìí wà máa ń kọ̀rọ̀ àwú ẹni tó bá wá ń ka Quran wà lámúyàtàdà bárù kèé wá ronú sí Quran fàkọ́dí àgbára òun ó ti yan Quran lónìí irú ẹ̀ ló ń sàwọn àfáà létà ń sọ yìí ibi ni máa ń ka Quran ṣùgbọ́n Quran tó ìtòfìmọ̀rẹ́ máa wò kùránì owó tí ó dọ̀bẹ̀ òun ní mìíkà nú wọn òde yàásí afẹ́ka yàásí 313 àwátà àti fẹ́ ka ojú mẹ́wàá lọ bí ẹni pé tó bá kà lówó tí ó gbà àbẹ́mì ò tó bá kùránì ìkàmọ́ ni àánì ó ti parí yàásí sí yàásí náà lélẹ́yìn yàtọ̀ kẹrìnàkì ní ẹgbẹ̀rẹ̀ sẹ́rìn alásọ̀tẹ̀kẹ̀tẹ̀ ṣé yàáṣe náà lọ ká ìkílódé sọ̀n bọ́ lọ ń bínú ni wàláì téèyàn bá ka kùránì bẹ́ẹ̀ fún ten million years kùránì ò ní wúlò fún kùránì ò ní wúlò fún torí pé ìtumọ̀ kùránì tó yẹ ká digest tí ó jẹ́ kí wàá wá ọjọ́ tẹni ọlọ́ ọmọ ọba kùránì kò sì ní mọ́ ò ní kò lẹ́ni èso ẹni tí bá ń ka kùránì tí ò ronú sí bóò ni kùránì ò sì wúlò fún wà máa ń yàtàdà bárù wà lámúyá mọ́lùmí yìí fàkọ́dí àjàràwú ṣe bí wọ́n ka kùránì ọmọ tó máa kùránì ó ronú sí ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ tako ń tọ́wà nínú kùránì kùránì ní ọmọ parọ́ ń parọ́ kùránì ní ọmọ ta tẹ́tẹ́ ṣe bọ́ ń ta tẹ́tẹ́ tẹ́tẹ́ orí fóònù tẹ́tẹ́ glo tẹ́tẹ́ mtn send kìnnìkan tó kìnnìkan 100 naira per sms ọfẹ́ jẹ ìwọ náà fẹ́ jẹ gbogbo àwọn sure bet náírà bet game chance kíní kan lóto ṣe bọ́n ta tẹ́tẹ́ kùránì ní ọmọ ṣe zina wà látẹ́kọ̀rọ̀ bú zina mọ́ súnmọ́ zina nínú rọmọdọ́nù sí ló tó ń ṣe zina ọmọ Yorùbá tó ti bá jáàtì lẹ́mọ̀ sọ̀rọ̀ ọlọ́fù lẹ́mọ̀ sẹ́dì píṣù ara yín síra yín ọmọ Yorùbá tó ń bọ̀ lọ́wọ́ ọmọ Yorùbá tó ti bá ṣe zina rí ọmọ yẹ àwọn tó já sí wípé ìwọ lọ já nǹkan àlùbáríkà tí ń bẹ lára wọn yóò tó wá máa forí ibú proud pé ah ọmọ yẹn tó bàjẹ́ bàjẹ́ ọmọ yẹn bá òun ló lápága ní òun lòun já kọ́kọ́rọ́ lẹ́kọ́ ẹ̀dá lọ tó yẹ kọ́ ọmọ sọ ẹkún ó tó wá fi proud ó ń fi orí ibú proud tó jẹ́ pé tọ́lọ̀ bá forí jẹ́ ọ tó bá fi ààrẹ jọ ayé òṣù ọ ṣùgbọ́n tó bá túbá ibi ọlọ́run wà kódà kéèyàn ṣe ṣíríkù wà láì tó bá túbá ọlọ́run fún mi gbogbo ẹ̀ lọ́lọ́mọ foríjì èèyàn ẹ̀ṣẹ̀ tọ́lọ́lọ́wọ̀ ní foríjì èèyàn wáyé fúrù mọ́ bí nàdá alikali mọ́ yàṣà tí èèyàn bá lórí ẹ̀ ní o gbogbo àwọn ọmọrù mẹ́sẹ̀ bọ rí o tọ́ ọba tú bá lórí ẹbọ ọlọ́run foríjì ọ̀ ṣùgbọ́n tọ́ ọba kú ó ṣe àwọn tẹkfìrì yún àwọn ara àwọn mọ̀dáìbù àwọn kàwárí jù lẹ̀ nìyẹn àwọn àfọ́ wọn kì í kà fárá èèyàn bíríìtì káàbìlì kàbá è pẹ̀lú pé èèyàn ṣe ẹ̀ṣẹ̀ ńlá ẹwẹ́ ni tó pààyàn 99 táàfà páàdì kìí so ní mímọ̀ ọkẹ̀ jẹ́ olùjọsìn yẹn lọ́ka àdìsí yẹn kìí so ní mímọ̀ ọkẹ̀ mọ̀ ń sin lọ ló jẹ́ pé ìwọ náà sọ́ra rẹ èé so ní mímọ̀ mọ́dà sọ́rọ̀ ọmọ ọ̀rọ̀ ẹ̀sìn ọwá sọ́rọ̀ ẹ̀dí mufti àwọn mufti orí íńtánẹ́ẹ̀tì wọ́n ti pọ̀ gan ẹlòmíì kò ní mọ̀ àwọn mọ̀bádìwù àwọn ìpìlẹ̀ kan tọ́rọ̀ mọ́mọ̀ kọ̀ mọ́ copy and paste ọkẹ̀ka fàtàwà kan àáfáà tó ṣe fàtàwà òun nímọ̀ òun ti láwọn ìpìlẹ̀ kan ìwọ ò ní ìwọ ọ̀gbọ́ àwọn nǹkan yẹyẹ yọba sọ rẹ̀ náà ti nímọ̀ torí copy and paste yọba sọ dó nímọ̀ i'm telling you ká sọ̀rọ̀ àwa gidi ẹni yẹn pààyàn 99 wọ́n dẹ̀ pàfà pàdìyàn ó pọ̀ 100 wà lẹ́ọ̀rọ̀ àforíjì torí kí èsì ṣírùkù ló ṣe nígbò tó bá ọlọ́run lè ṣùgbọ́n tí èyàn bá ṣẹ lọ́run kú tí è bá ti ṣẹ lẹ́bọ ṣé yóò ra foríjì ọlá àbí òní ní àwọ̀ òfin yẹn lẹ̀ fọlọ́run ṣùgbọ́n tó bá kú lórí ẹbọ èyí ó dájú kò ní ra foríjì yóò rà nù náà ṣùgbọ́n ẹ bá jẹ́ mùsùlùmí nínú àwọn àrùn ìkébìlà tọrọ rẹ̀ bá já ná kò ní ra ná ṣùgbọ́n ọlọ́mọ já wọ wọná ká tó wà lè jẹun ọlọ́run sáà mi wá bàbá Ibn Taymiyyah wọ́n ní wọ́tẹ́ ìbá lo Kùránì kùránì ní ọmọ o sìná òun ṣe sìná kùránì ní ọmọ òwòkúrò táà bá dórí fóònù rẹ ọmọ yẹ fi ụtọ tó wà ń bẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣèdánwò fáwọn stúdẹ́ntì ọmọ tẹ́ ṣe ẹni ọlọ́run o kálukú ọ̀nàwọ́ fóònù fi o mi rí fóònù mi ìbó ṣe wà ìyèdè tó o lè bá nǹkan kan bẹ̀ tó implicate mi falila ilham o lè bórin bẹ̀ o lè bá fújì bẹ̀ o lè bá píṣọ obìnrin olóbìnrin bẹ̀ o lè bá píṣọ ìyàwó mi bẹ̀ o lè bá tọmọ mi bẹ̀ o lè bá orin bẹ̀ débi pọ́wà máa lọ́n rí àfa ayé lóyún àbáyé bímọ àbáwà lọ́n bá àmì náà òbí rere àbóbi ibú gbogbo àwọn ọmọ asẹ́wó tọ́já sí wípé nígbà tí iṣẹ́ aṣẹ́wọ́ ọ̀tàmọ́ wá fẹ́ yìí mórí ẹ̀sìn ẹ lọ ka story majority wọn náà ọmọ burúkú majority àwọn ọmọ olórin tẹ̀wọ̀ yẹn lọ kàtà wọn wọ́n interview èyí kílópẹ̀ gánjọ́ tí mọ́gbọ́n interview rẹ̀ ìmí inú wọn ń tíátà ní wọ́n tẹ́lẹ̀ wọn a máa sọ wọn a máa ṣe mùsùlùmí gidi ni àwọn àfáà àwọn àmọ̀ wọn àwọn àfáà àfáà yìí tèkò tí máa sọkúsọ lẹ́nu tí ó sọ pé tẹ́ ẹ̀ bá jẹ́ èèyàn ẹ̀ lè jẹ́ èèyàn tó ní ifá tíà ní fá tíà pé ifá wà nùkù àfáà yìí èkó yẹn tójú ẹ̀ máa jojú ẹni ọlọ́run báyìí ṣùgbọ́n ẹni èṣù tó dúgbé sùmùlẹ̀ ni yóò tó wé láwà níbi ẹni ọlọ́run ẹni èṣù sí ni àfi tó bá tó bá lókù ẹni èṣù rán àwọn ọ̀rọ̀ èṣù àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé kò yẹ kí mùsùlùmí ọmọ sọ ní ọmọ sọ àwọn àfá àwọn nìyẹn àwọn tí ọmọ tó pín tán ṣe dà nìyẹn <clears throat> alimoyim ẹ láwọn súnẹ́tì ọ̀dá fóònù wọn jọ ẹ wá mọ fóònù wọn kọ̀ àfà ẹ di ọmọ orí àwọ̀ àti ẹ̀fà àwọn ọmọ ilé kéwàá rí àfà àbónígi eh, aṣẹ́wó tó rí mọ́kà eh, ayéfẹ́lẹ́ gbogbo àwọn rádaràdá ló kórí fóònù àwọn ọmọléèké àwọn ọmọléèké ò nìyẹn o ẹwà wá sí ui ọmọ ui ọ́ ẹ̀rì tó wà lórí fóònù ẹ̀ blue film confam mélòó ló sọ pé wà láì mọ́fọ́lọ́ ń búra kò sí blue film lórí fóònù mi ọwọ́n mélòó ni ó sọ pé wà láì lórí fóònù mi kò sórin ẹyọ kan bẹ́ẹ̀ ọ́dẹ̀ mi lójú kò sórí ẹyọ kan lórí fóònù mi mélòó ló lè sọ wípé àwọn nǹkan rádaràda àwọn píkṣọ oníhòhò àwọn píkṣọ onígbáàyà àwọn píkṣọ onítan àwọn píkṣọ onígẹ̀ àwọn píkṣọ olóríkorí kò sí nínú fóònù wọn bàbá Ibn Taymiyyah wọ́n ní wọ́tọ̀ ọba ń ka kùránì ọ̀ ń parí kùránì kan lójúmọ́ òun ronú sí ọ̀wá lò fàkọ́dí àjàràwú asọ́ta kùránì ni ọ́ ọwá kẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin èmi ò mórí bọ́ ìwọ náà ò mórí bọ́ ọba ń ka kùránì òun sí kùránì òun lo kùránì ọ̀wá pe àwọn èèyàn lọ síbi tó wà nínú kùránì ti ń bá kùránì àbúrò rẹ tó ń ṣe jẹ́rì tó ṣe wà sí fún kọ́símẹ́ẹ̀tì rẹ tẹ́ẹ̀jọ́ nífẹ̀ẹ́ ara yín rúmẹ́ẹ̀tì rẹ tẹ́ẹ̀jọ́ ń gbénu yàrá ó pé wọn èti ọmọ ẹni tó fẹ́ fẹ́ wọn èsì ti máa ń ká wọn mọ́ yàrá tí wọ́n máa rò máa ń ara wọn àwọn ẹ má bínú ẹ sáré jáde fún yín jade sáré jáde fún yín náà tó jáde pé ni tẹ́ ẹ fẹ́ tó ọ̀nà tó bá ti ẹ̀ tó wá ṣe báhùn tí aláburú ẹ̀ bá tó wá lọ tán kọ́ wá pé Sister Fowlat èyí tẹ́ ṣe yọ̀dá wà láì kọ̀dá sẹ́yìn àtàbà ìṣá pé nìkan ó ní àwọn láì mo love brother ẹ̀rẹ̀ ìwọ̀n náà lọ́wọ́ nítorí tó ní ọ̀dá sẹ́yìn tẹ́ fi máa ṣe sí náà ẹ jẹ́ kó yọ sọ́dọ̀ àwọn òbí yín kó káwọn èèyàn lẹ́yìn kan jẹ́ lẹ́rìí kẹgbàsádà àti lọ́wẹ̀ káwọn òbí yín rìn ọ̀dá yín fún un èyí ò dáa kẹ́ máa ṣe sí náà lọ́nà ṣebí wọ́n náà rí ṣèbọ́ sọ pọ́mọ táyé bí láyé ń pọ̀n só pè èèyàn lọ síbi tó wà nù kùránì mọ́mí rẹ ṣebí wọ́n lọ ilé baba aláwo wọ́n lọ ilé àfọ́ oníṣègùn só ṣe wá sí fún wọn dádì rẹ ṣèbọ́ ọmọ ibi tán ti ń yapa ọlọ́run dádì rẹ mu tí só farabalẹ̀ ṣe wá sí fún wọn ṣèbára ń tàn sọ fáwọn ọ̀dọ́ tí wọ́n ní ùsùlùbù dáwà tí wọ́n gbọ́ dáwà nábìyẹ tán dẹ̀ ń pàpè mọ́ra páwọn nìkan làwọn gbọ́ dáwà sàlàfíà anábì yé dáwà anábì kò ní ọmọ sáré kà fara ìmí inú wọn ó ti sọ bàbá rẹ̀ di kèfèrí bàbá rẹ̀ fi síbí jẹun kó ló di kèfèrí dànù bàbá ẹ̀ mú tẹ̀sùbà dání ọba sọ di kèfèrí ó ní bàbá òun máa ń tẹ̀ kíyàn wáàsí wo ni wọ́n ti ṣe fún bàbá rẹ̀ sọ́mọ gidi ní ọlọ́dọ̀ bàbá rẹ̀ ṣé bàbá rẹ̀ sọ́gbọ́n tó sọ̀yé wà náà bí wa Ibrahim alayhi salatu wa salam ẹlẹ́gbọ́n ni bàbá ẹ̀ bàbá àti ẹsẹ̀ bí ń kírun ìwọ lọ́sọ bàbá rẹ̀ dẹ́lẹ́bọ bàbá rẹ̀ ẹsẹ̀ lẹ́bọ bí bàbá anábì Ibrahim ṣe wá jẹ́lẹ́bọ ẹ̀wọ̀ bó ṣe ń bá sọ̀rọ̀ ya abat ọ̀yá lọ léèkéw tí lárúbáwá bá lo kẹ́lìmọ̀ ya abat my dear father my beloved father my highly esteemed father bàbá mi ọ̀wọ́n gbólóhùn yẹn gbólóhùn àpọ́nlé nìkan tó pé ya abi lọ lé kéwú ní káwọn àfọ́ọ̀tú kéwú fún ọ lọ ka súrátù Maryam anabi Ibrahim bàbá rẹ̀ lẹ́bọ ó tún wá ń pàn án lé ó tún lọ àpọ́nlé fún pé bàbá mi ni ò fẹ́ kẹ́ ẹ sórí ibú yá àbát mo pèrè bàbá mi ọ̀wọ́n Ya abat kèésẹ̀ kan ló wí yá abat bàbá mi alápọ̀nlé ya abat bàbá mi gidi látàmúrí ṣẹ̀tọ́ bàbá mi ọ̀rọ̀ amọ́sí èṣù èṣù ní gbogbo àwọn òṣàtẹ́ ń ṣe yí iná ṣẹ̀tọ́ dátà nàlẹ́rù àmà ìrànṣẹ́ yíya bàbá mi gbogbo àwọn òkè Ìbàdàn tẹ́ ń ṣe yí gbogbo àwọn Ọ̀ṣun Òṣogbo yí tẹ́ ń sìn gbogbo àwọn òrò méjì tẹ́ ń bọ̀ yìí gbogbo àwọn àfúnpá yín gbogbo àwọn àsokọ́rùn gbẹ́rẹ́ aláàké gbẹ́rẹ́ ọlọ́bẹ gbẹ́rẹ́ olóńdè gbogbo àwọn tẹ́ ń ṣe yìí ìnà rúkọ wá tàmá ìmà wà látà kan ẹbọ ni bàbá mi bàbá mi mo nífẹ̀ẹ́ yín bàbá mi fẹ́ kẹ́ wà pẹ̀lú mi lálìjánnà bàbá mi ẹ̀yin lẹ rán mi lọ ilé kéwú bàbá mi ẹ̀yin lẹ ní kí n lọ sùkúù kí mo fi pàdé àgbọ́yé Islam bàbá mi tó jẹ́ kí n máa ṣe wáàsí fún yín ni wípé ẹ̀rù ń bà mí àyà mi ń já fọ́mọ́ jẹ pé ìyà ó jẹ yín fọ́mọ́ jẹ pé nígbàtẹ́ ẹ bá ti wá lẹ́gọ̀ọ́rẹ́ ìní ọ̀jẹ́ kí ìyà ọ̀jẹ́ yín torẹ́ nìkan ò ní ìjọ́rẹ̀ èṣù àfikọ́jọ́ta ọlọ́run bẹ́ẹ̀ nìkan ò ṣe ní ìjọ́ta èṣù àfikọ́jọ́rẹ̀ ọlọ́run afá <clears throat> Ibrahim Madium nígbà tó sọ fún àwọn ará Basra níjọ́ òní ara nǹkan mẹ́wàá tó sọ fún wọn tí ò jẹ́ kádùn àwọn ó òun ni wípé ṣe bẹ́ẹ̀ sọ wípé èṣù ọ̀tá ayé ni wàwà lẹ́yìn tùmọ̀ òun èṣù tẹ́ẹ̀ pé lọ́tà ayé lẹ wá ń bá ṣọ̀rẹ́ èmi àti sísà máa bẹ́sù sọ̀rẹ́ èsù Chelsea àti Arsenal sọ ọ̀bà sọ̀rẹ́ ọ̀dá mi lóhùn èsù Chelsea àti Arsenal àsìkò òru Chelsea ni up man u up baka sọ máa bá sọ̀rẹ́ àtàwọn èsù tí ń bẹ ládùúgbò kálukú tí ò jẹ́ aráyé ètò Ọlọ́run sọ́ra rẹ dáadáa bàbá mi ẹ má jẹ́ ọ̀rẹ́ èso kí la fẹ́ lò níbẹ̀ Ànábì Ibrahim ó tún ṣe dáwà fún bàbá rẹ̀ alayhi salatu wa salam Ibn Taymiyyah láwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yẹn òun lè èèyàn lè bà láti má ṣe kéne láti má lo alukoran jàmá tó bá wá rí bẹ́ẹ̀ ṣé ẹ wá rí gbogbo àwọn baba aláwo yìí àwọn nǹkan tán bá tẹ́tí gbọ́ látọ̀dọ̀ àǹjànú ní tí àwọn táwọn gbọ́ lọ́dọ̀ àǹjànú táwọn àǹjànú ṣe kéne tí wọ́n gbéra wọn gúnra wọn èyí tán bá wá rí ń bẹ̀ tán fi rọ̀ 99 kan òun lèyí tẹ́ ẹ máa pè lódodo gbogbo owó tó bá ti wá ń tojú bọlé bàbá aláwo tó sọ pé ìṣòro rẹ ibẹ̀ ni ó ti tán ìṣòro rẹ ò lè tán níbẹ̀ torí pé irọ́ 99 òdodo kan ni ìyẹn nìkan tó kọ́ ìwọ tó bá wá tún nígbàgbọ́ nínú nǹkan tí wọ́n sọ ó ti ṣe kèfèrí ìbì máa ń zílà aláàbílọ́kọ́sì ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fánàbí sọ́lọ̀lá àríọ̀sálà ìsìnbàbá àkọ́sì ó ti sàìgbàgbọ́sì àṣẹ tó bá wá rí bẹ́ẹ̀ ara ń tọ́lọ̀ ọba àlékè ọláwá fi sánmà yìí ṣe tó fi ìràwọ̀ yìí ṣe ní sánmà rùjú máa ń lè ṣàyàtì gbogbo àwọn àlìjànú gbogbo àwọn èṣù tó bá ń gbèrà àwọn pàn ẹ máa wọn láti wá ń sọ pé ká sọ́ra tá a bá ní ṣòro ẹ àdọ̀ta ọlọ́ anábì sallallahu alaihi wasallam ní ṣòro ọlọ́ àwọn sàábé wọ́n ní ṣòro wọn àdọ́ta ọlọ́ àwọn tàbí ọwọ́ látàtẹ̀lé wọn wọ́n ní ṣòro wọn àdọ́ta ọlọ́ ṣe wá ráwùjọ tiwa lónìí ìṣòro díẹ̀ àwọn èèyàn ọba wọgbó lọ ìṣòro díẹ̀ àwọn èèyàn gbàgbé ìmáni ọlọ́run lèmi àti

aṣámsù a máa ń lò nípò abo nínú kéwù só ti yé ní ìsìn tó o bá ń sọ̀rọ̀ mọ̀ánà mọ̀ánà sí ọ̀nà bíi mẹ́rin ló lè gbà wá kíláàsì lógà kọ́la wá akẹ̀fẹ́ yá nínú kíláàsì lógà ni so ráwọn mọ̀ánà sí kan bẹ̀ tọ́já sí pé o ò ní rí àlámọ́tù tàní o ò ní rí lára rẹ̀ bíi kọ́ ọmọ wa tà táwù tàní kọ́ ọmọ wa kí o ò ní rí ń bẹ̀ bíi kọ́ ọmọ wá àwọn yá tí máa parí láílá kí sọ́rọ́ oṣù kúrọ̀ nǹkan kan ò ní rí níbẹ̀ a máa wá lò wọ́n nípò kí ni mohannas irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ òun ni sánmà wà irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ òun ni shamsu wà irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ òun ni aridu wà ọlọ́run ọba wá ń sọ nínú àyà tí mo mú wálẹ̀ ẹ̀kan yẹ wá sáàmà àrọ̀fà àhà dọ̀míru ha tó wà níbi wá sáàmà à ọlọ́run ní ẹ̀rí sánmà rọ̀fà àhà èmi ọlọ́run rọ̀fà à sàmà à èyí tá fi wá máa tó náà wí to avoid unnecessary repetition torí pọ́lọ̀ ti kọ́ dákọ rẹ̀ wá sàmà à rọ̀fá àhá dọ̀míìrù à ń bẹ̀yẹn ibo ló lọ ọ̀dọ̀ sàmáwù ni ṣùgbọ́n níbi nǹkan méjì òun ni dọ̀míìrù ààyẹ ìlú olèsẹ́rì lọ́ba èwo lọ́lọ́run ọba wá gbà lérò so ráwọn nǹkan kéékèèké àmọ́ ara ti ń jẹ́ tẹ̀síìrù nìyẹn ìlú ṣe já sí pé tèmi bá sọ pé burú lọ́lọ́ ọba ọ̀tọ̀ ni bí màá ṣe tu tí wọ́n bá sọ wípé sàmáwù lọ́lọ́ ọba ọ̀tọ̀ ni bó ṣe tu tá a bá sọ pé méjèèjì lọ́lọ́ bá ọ̀tọ̀ ní bá ṣe tu wá sàmà àrọ̀ fáà wà látọ̀ àìlèsà torí pé níbẹ̀ yẹn sàmáwù òun náà ni akrobulis òun ló kọ tó súnmọ́ dọ̀míìrù yẹn jù ó ń bẹ nínú àwọn àfọ onílógbà tí wọ́n wà òfòpínì ọ pé orúkọ tó bá súnmọ́ dọ̀mẹ́rù dọ̀mẹ́rù ni pronoun arọ́pò orúkọ pé orúkọ tó bá súnmọ́ pronoun òun ni ó gbà ṣùgbọ́n nígbà míì ó lè má rí bẹ́ẹ̀ tọ́já sí wípé tá a ti ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀ tá a ti gbọ́ yé òun ni ó gbà pronoun yẹn pàápàá jùlọ tó bá já sí pàá bá rí wípé pronoun yẹn jẹ́ muhannas orúkọ tó súnmọ́ jẹ́ muzakar a jẹ́ pé kò lè jẹ́ muzakar ni ó ṣiṣẹ́ kí ni ó bá ṣiṣẹ́ muhannas kan tó ti ṣáájú nìyẹn ṣùgbọ́n níbi ìrújù jámù tẹ̀fírì ni ó lè gbàdọ̀ mí rù ha sàmáwù aboni ó lè gbàdọ̀ mí rù ha ọlọ́run ọba sì dákọ méjèèjì láyà 16 wà lákọdíjà àlàáfẹ́ sáàmà ìgbòjá wàzáyànà àlèmúnà ha jama wà àfitnáha àwọn ọlọ́run ọba wá ń sọ kí là ń sọ sẹ́ràwọ̀ là ń sọ sẹ́sánmà là ń sọ èyí tí ò rújú ni pé wá àfitná sàmà à àwọn ọlọ́run wá ń sọ sánmà kìí ṣe burújù là ń sọ torí pé burújù àfòmọ́ ni a fi burújù sí sàmà ó lè já sí wípé sánmà ó rẹwà ni. àṣẹ́sọ́mọ̀ yẹn gan tá a wá bí kẹ́nìkan ní ìsìn kán wá yan pólíìsì àbí kéèyàn abi ìyàwó gọ́fúnọ̀ àbí kéèyàn jẹ́ ìyàwó wá fi security sí kán wá sọ pé tí mò ń ni mò ń sọ ẹmọ tí mò ń sọ lẹ́ẹ̀dí ojú ni mò ń sọ ẹmọ tí mò ń sọ bangus torí sọ́wọ́ ni mò ń sọ àbí dèdèrè àníwọ̀ security ni tí ni ó ní wọn ò tí ì bangus wọn wọn ò tí ì wọn kí ló dé àti kí ojú wọn lè mí sọ̀nà pa á ti mọ̀ wípé àfòmọ́ gan kọ́ ni ń tà ń sọ sánmà gangan ni tí àfẹ́ káwọn àjànú ó ṣe kí ni o kán máa tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run á fi ra wọ́n sí lọ́sọ̀ọ́ ni àṣẹ sánmà ọlọ́run wá ní wá àfi náà mi ń kú lè ṣe ìtọ́ni rajim àwọn ọlọ́run bá wá dáàbò ògùn sánmà àwọn àfìsọ wa tó nípa ń sọ kúrò lọ́dọ̀ àwọn èṣù àwọn àjànú ogun àwọn èso àtàwọn ọmọ ogun èso àwọn ẹni tá a máa ń lẹ́kọ̀ọ́ bínú ọdún mọ́ àwọn tá a máa ń lẹ́kọ̀ọ́ àìtọ́ mọ́ àwọn tá a máa ń lẹ ìràwọ̀ burúkú mọ́ tí wọ́n wà yóò gẹ̀rẹ̀ wálẹ̀ àwọn sàlàyé lọ kí ló fà tọ́lọ̀ ń ṣe ń sọ sánmà a ní nítorí kùránì ni torí kó tó di bọ́lọ̀ ń sọ kùránì kalẹ̀ àwọn àjànú wọn ní free access sánmà ẹ bá ní sí sọ́rọ́tù lè jíni ní sọ́rọ́tùlì jẹ́ àwọn àlìjànú gangan wá rò wípé kí ló ṣẹlẹ̀ gan-an sánmọ́ orí báyìí tẹ́lẹ̀ mo rò bóyá bí òye bí àyà keje kẹjọ ẹ̀bá nínú lọ́wọ́ àríyẹn àwọn gan wá rò wípé táwọn bá dé sánmọ̀ báyìí ẹni tọ́bẹ̀ ilé tráì rẹ̀ tọ́bẹ̀ ilé dé sánmọ̀ yẹ̀jídé làwọn ògún náà jó ní gẹ̀rẹ̀rẹ̀ òun ni ó jórú ẹni bẹ́ẹ̀ wálẹ̀. àṣewà anákúnná nákúrúdù mi ní àmàkọ́ ìdàlẹ̀ sámúrì àṣetẹ́lẹ̀tẹ́lẹ̀ kúnná nákúrúdù mi ni a àti máa ń gbéra wa tá a lọ jókòó tá a lọ tẹ́ fàájì àràkàsánmọ̀. àṣà àti ní àwọn ààyè àti ní àwọn ibùjókòó tá a ti máa ń gbéra wa tá a ti lọ máa gbọ́ kí ni kábàrù sàmà. àwọn àjẹnú wọn wọnú ara wọn fàmọ́ yẹ́sítẹ̀mì ìlànà yẹjídìláwù ṣì àbá wọn sọdá ẹni tó bá lọ try rẹ̀ yẹ̀stẹ́mì ìlànà tó bá lóun fẹ́ máa tẹ́tí gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ ní sọ́mọ̀ gẹ́gẹ́ bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ ẹ ń bá fẹ́ lọ máa yọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ ìtí ó ṣẹlẹ̀ sí ni wípé ògún náà ó jò ní wàhálà ó ṣẹlẹ̀ sí ni àwọn àjẹ̀nú náà sọ bẹ́ẹ̀ yẹn ní sọ́rọ̀ tó lè jẹ́ni tọ́lọ̀ ọba ń gbọ́rọ̀ wá fún wa ọlọ́run bá wà láwọn ọlọ́run ọba ń sọ sánmà kúrò lọ́dẹ ìjáwọn èṣù sọ̀rọ̀ wọn fún wọn láti lọ máa gbọ́rọ̀ ọlọ́run ní sánmà bẹ́ẹ̀ ni bọ́nà ń ṣe dákàlùkù wà ó yàtọ̀ ẹ̀dá tọ́lọ́mọ bá dá àwọn àlìjànú àdífì anábi sallallahu alaihi wasallam ó ń bẹ nínú àwọn tó ń bá tẹ́kùn ṣiṣẹ́ bá a ṣe wà ní mọ́sálásí ní University of Ibadan Central Mosque yìí léyìí tó súnmọ́ jù ní pé àyànà mùsùlùmí tí máa gbọ́rọ̀ ọlọ́pọ̀ wà nínú wa yóò ti mọ̀ pé wọ́n máa ń ṣe tefsir ní UI Mosque nínú Ramadan tó bá ti dàsìkò tefsir yóò wà báyí jókòó yóò sì máa gbọ́ ìmí ilé má ni Ọlọ́run ṣùgbọ́n tó wà lára ẹni Ọlọ́run nítorí orí ibú tí ó ṣe tó bá dọ̀dọ̀ yọ́ ma wá gbọ́ wàásí wàásí yẹn ọmọ wá nílá kílà fà ìtún sọ ní ìsẹ̀ wàásí ìsẹ̀ gíní ọm bá mi wí ṣùgbọ́n torí ara mùsùlùmí tó wà ní gbogbo àwọn tó bá wà nùkùn ní ṣẹ̀bẹ̀ olóńgbà ní fún wọn jẹrí àwọn àjẹnú yìí ó rọrùn fún wọn kọjá sí pé kán máa fẹ́ máa lọ gbọ́n tí ń ṣẹlẹ̀ torí ó dẹ̀ rọrùn nǹkan yẹn fún wọn ṣùgbọ́n nígbà tó di pé kùránì bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ security sánà wá táì security sánà ó wá lé gbogbo àwọn gan wá mọ̀ pé ní tó bá fẹ́ yọ̀rọ̀ àwọn ẹ̀yẹ́sẹ̀mì àṣẹ́ni tó bá fẹ́ tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run ọba lásìkò tá a wà yìí ògùn náà ní òjò kí wá lògùn náà yẹn òun náà ni tọ́lọ̀ ọba ń sọ níbi àwọn burúján àwọn àràwọ̀ táà fi ṣe sánmà lọ́ṣọ̀ àwọn àlìjànú tán bá ti fẹ́ máa gbọ́rọ̀ lọ àwọn màláíkà wà mú nínú àwọn ìràwọ̀ yẹ wọn a wá lẹ́mọ̀ wọn tán bá wá lẹ́ràwọ̀ yẹ èyí tọ́nà bá fẹ́ kébi orí wàárí èyí tó bá fẹ́ tíra wọn bá wá já láti sánmà mọ́ nígbàgbọ́ ọkú wọn bí ẹni ńlá ẹni ńlá kankan òkú lùjú mọ́ ní ṣàyáàtì ọlọ́run ọba ń lẹ́mọ̀ àwọn ni lílẹ̀ tọ́lọ́run ọba wá ń lẹ́mọ̀ wọn yẹn wà á tẹ́dùn torí pé kéèyàn ọlọ́mọ̀ tú òfófó ń tọ́lọ́run fi rán ọmọ ń fa ìyà ìwọ olófòófó àṣíwọ náà tó ọ̀bá ṣọ́ra àtẹ́dẹ́ náà làwọ àtàràṣẹ́ ìwọ náà ìyá àṣẹ irú ọlọ́run mọ́jọ jẹ́ torí wípé nínú ṣẹ̀ríà Islam kéèyàn ọmọ ṣe naqlul kalam ara ń táwọn ọ̀dọ́ kan ṣe nìyẹn tó já sí pé àwọn rò pé fẹ́ẹ̀sì ni àìmọ̀kan ọ̀jẹ́ kan mà pé tí wọ́n ń ṣe ìbínú ọlọ́run ọba ni wọ́n kà níbẹ̀ wọ́n lọ máa báwọn àfà bí ẹni pẹ́ni rè láwọn bí ẹni báwọn fẹ́ mọ̀ ẹ̀sìn mp3 wọ́n pẹ́ lápò wọn àwọn gadget tán fi ń rí kọ́ ọ wà nínú báàgì wọn wọ́n máa wá bí àfà yẹn láwọn ọ̀rọ̀ stars ẹgbọ́sá ló ṣe yìí ti káàfù mọ́sálásí jimá àbí mọ́sálásí mẹ́ta wọ́n fẹ́ máa mọ́sálásí àkùsáàsù lórí ẹ̀ wọ́n gbọ́ tó sáàsù sọ sars ẹgbọ́ ṣé a lè ṣe nǹkan báyìí ṣé tàràwì lè kọjá mọ́kànlá àbí ò lè kọjá mọ́kànlá àfá tí wọ́n ń record kò ní mọ̀ pé wọ́n ń record òun sílẹ̀ wọ́n wà gbẹ̀rù tán record yẹn wọ́n tún lọ bá àfá mi wọ́n tún record tiẹ̀ wọ́n ma wá gbé àfá kan lọ bá àfá kan tí lóòótọ́ ní sáà sọ bá ní ah, olùkọ́ sọ bá ah, ẹgbọ́n náà wọ́n bá play rẹ̀ ah, wọ́n sọ bá adẹ́pálá ìmọ̀ká ní wọ́n bá máa forí àwọn àfá àgbára kódà ilé nínú àwọn àfọ́ nínú àwọn ọ̀dọ́ wọn ń tí mba bá máa yàn dáadáa àìmọye questions àwọn yẹn sẹ́lẹ̀ sí mi lórí internet ní facebook ní whatsapp ní màmá dáhùn rẹ̀ deliberately tí n bá mọ̀ ọ́ dáadáa mo mọ̀ ọ́ lójú ayé tó bá bí mi béèrè tí n bá ráyè ládàá rẹ̀ mo gbà mo ń ṣiṣẹ́ ọlọ́run lórí internet ní wàláì ọ̀kan nínú àwọn ọ̀dọ́ láti stéètì kan nínú àwọn ilẹ̀ yorùbá state láwọn ìbéèrè kan lórí mo wá dá lọ àwọn ìbéèrè yẹn ó dẹ̀ ń bẹ́ nìkan fa iṣu gbogbo communication mi àti ẹ̀ ọ wá kọ́pì ẹ̀ ọ wá kọ́pì ẹ̀ lọ fún obìnrin kan ìyẹn wá rè ara àwọn direct student mi tí mo kọ́ lẹ́kọ̀ọ́ ni wàhálà ìyẹn wá kọ́pì rẹ̀ padà whatsapp kan bí whatsapp kìíní yóò ti ṣe okọ̀ rẹ lókè pé kìíní kan òṣìdáṣì eh, kìíní kan olójú edé ìyẹn wá kọ́pù ẹ̀ padà sí mi ẹwà mọ́ tàbí ọ̀yẹ̀ ṣe ọwá sáàbù sí mo ní mọ́kẹ̀lé forídé nítorí tọ́lọ́ tí n bá fẹ́ bá fa wàhálà wà láì agbáṣe rẹ̀ lọ́lọ́ ọwọ́ parí tí mo ti wá fún láwọn ẹ̀rí kan ọwá yọkú ọ̀ẹ́dìtì ẹ̀ wà láì gbogbo ibi tí àwọn ọ̀rọ̀ wá ọwá ẹ̀dìtì ẹ̀ dànù ṣe tí mọ̀ sọ́yé àwọn ọ̀dọ́ ń ṣe bẹ́ẹ̀ tán forí àwọn àfá àgbára wọn lágbàáyé gbogbo ọmọ tó bá já sí pé ọlọ́wàs kọ̀lọ́ torí ọlọ́run kó lọ rìkọ́ọ̀dù sóyé iṣẹ́ àwọn àjànú òbúlò ń ṣe yẹn wọ́n máa ń tẹ́tí gbọ́rọ̀ káàkiri ọlọ́run ní gbogbo àwọn àjànú yẹn tó bẹ́ẹ̀ máa tẹ́tí gbọ́rọ̀ àwọn ọlọ́run kèé ṣe fún dáadáa kán lè fi ṣàwọn èèyàn tó lórí ibú nílé ayé ni níjọ́ tí wọn náà ti ń ṣe bẹ́ẹ̀ èèyàn mélòó lọ́dẹ ní ọlọ́run èèyàn mélòó lọ́dẹ ni ọlọ́run sọ fún mi àwọn èèyàn olédẹ ni ọlọ́run pẹ̀lú nàmímà pẹ̀lú òfófó àwọn èèyàn olédẹ ni ọlọ́run bìlìgíbà pẹ̀lú kẹ́ẹ̀mọ́ sọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì lẹ́yìn àwọn èèyàn olédẹ ni ọlọ́run wọ ni ọjọ́ rírì ó pé níjọ́ tó ọba kú ẹwọ rẹ lómi ìnú wọn tó bá kú yóò sì parẹ́ gbogbo àwọn àfáà tẹ́ẹ̀ sọlọkúsọ nípa àwọn ìkókọ̀ wọn ní ọ̀tán lẹ̀ yìí ní ti dáadáa nígbà tí kan lanu padà ó ní màmú náà wà wí kèfèrí ni ẹnu rẹ̀ tí tó ń rùn tí tó ń yọ̀ ó ní máa mọ̀ àgbà ní fá kèfèrí ni a wá sọ pé tó ọlọ́run bóòjì ò lè túbá ọlọ́run bóòjì ò lè tètàrọ́ jùrù kọ́ sọ bọ́ sọ bẹ́ẹ̀ má tọ́rọ bá dúró lórí ẹ̀ tó fi wà wá bẹ̀lọ́ kọ́lọ̀ jẹ́ kálukú lórí dáadáa wà láyọ̀ dámi lójú dọ́dọ̀ ọlọ́run ẹlòmí ó lẹ́yìn ọdún méjì mẹ́ta wọn ní gbúrú ẹ̀mọ́ láyé so ráwọn àfáà tó ń ká fara yìí lọ kà nípa àtàwọn wọ́n fojú wí nẹ́ẹ̀sì àáfáà súnà ni wọ́n a sọ pé wọ́n pé a sọ pé wọ́n níbi kan ti àṣìṣe ìwọ́gán tó ń sọ̀rọ̀ tó ń lo àléébù àwọn àáfáà ṣé wọ́gán pé sóò níbi àṣìṣe tiẹ̀ ṣé mi gangan pé ṣé mi ò láléébù tèmi ó ṣe já sí pé àléébù àwọn àáfáà ìwọ̀ wá rí dáadáa kankan lára àwọn olùgbé kọ̀ ya fún wọn ní sátifíkéètì kúfù lọ ẹni abá ti fún sátifíkéètì kúfù kí ni wọ́n tẹ̀lé jàánà ọlọ́pàá wá níbẹ̀ àwọn àáfáà yìí wá kú Ìmáàmù Nawawi tí ọba kọ́kọ́ já ríyádù sọ́ọ̀lì yìí náà àti àrùbáyínà àdíìsì wà láàyè ó kọ rẹ̀ ò lè parẹ́ débi pé Ìmáàmù Nawawi ó ní àwọn tíra ńláńlá mujallada sẹ́rù sọ̀yí muslim al-majmu' àtàìmọ́yà àwọn tíra òní fọ́lùmù kọ̀ọ̀kan fọ́lùmù kọ̀ọ̀kan tí Ìmáàmù Nawawi tó ṣe kéne tó kọlọ ọlọ́mbá ni kẹ́ Ìmáàmù Nawawi wà àkùtàrùhùn kàdìbùn sẹ́rí táwọn àlìjànú máa ń ṣe wọ́n máa ń dẹtí ilẹ̀ wọ́n máa dọ́gbọ́n gbọ́rọ̀ ni ọlọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ohun onírọ́ ni wọ́n ṣe ẹlẹ́fi jẹ́ sí pé gbogbo àwọn àfáà tó bá ń ṣe rúkíà ìwọ tó bá nímọ̀ nípa rúkíà tó fẹ́ máa ṣe rúkíà lọ wá àwọn àfẹ́ ẹni ọlọ́run àwọn àfáà súnmọ́ òdodo àbíkọ́ ọlọ́ka àwọn tíra táwọn àfẹ́ ẹni ọlọ́run bíi àfáà ọ̀rẹ́ ìdí àbùsálàmù báálí lánù zákí alàlọ́ àhádá nínú tààkà nínú tíra àwọn àáfà yẹ náà sẹ̀kún àmì ẹni ọlọ́run tó tọ́ ti mọ́ sọ̀rọ̀ gidi ni lọ́ọ̀ka tíra rẹ̀ asọ́rí olùbàtà lọ́ọ̀ka tíra rẹ̀ nípa àlìjínú wà ṣàyàtì àwọn àáfà wọ́n ti kọ tíra tọ́pọ̀ sọ́ọ̀rọ̀ àwọn àjẹ̀nú wọn máa parọ́ ó ṣe rúkẹ́ àfẹ́nìkan àjẹ̀nú sọ pé ìyá rẹ̀ ló ń fẹ́ wọn náà ti yá bìlífù bóò ní bìlífù òdodo máa wà nọ́rọ̀ àdìmú irọ́ náà dẹ̀ máa ṣe kí ní irọ́ máa wà bẹ́ẹ̀ inú ìjájú pé tó bá sàwọn ọ̀rọ̀ míì fọ oún síwádìí torí kò kí inú ń já àkúnfáàsì kan bì náà bá ń bàjá àwọn àjẹmọ́ a máa da fámìlì rú tí ó sọ fún ọ pé sọ rápò tara rẹ̀ ọ̀yá ẹgbẹ́ ló ń ṣe ẹgbẹ́ òsì máa kankan ìwọ náà wá sábà gbogbo sọ ọmọ táǹdà ló sọ tó rìkọlù ẹ̀lẹ́ ó nígbọ̀dá rẹ̀ ló ń ṣe ọ́ ajẹ́pọ̀ tí ilẹ̀kùn nípa rúkẹ́yà tó ń ṣe torí pọ́lọ́mọ̀ bá gan tó dáwọn àjàmú ó ní ẹ̀rí kóhùn náà samuel wà fàrọ̀ ohun ká ìbìlẹ̀ sọ́rọ̀ tó ṣọ́rọ̀ àwọn àjàmú a máa dẹ tí ilẹ̀ gbọ́rọ̀ ìtí ọ̀kan wọn ni wọ́n mọ̀ dẹ̀tí gbọ́káwọn ó lè gbọ́rọ̀ ọlọ́run tán bá ti wá gbọ́rọ̀ ọlọ́run wọ́n wà fi rọ́kù ọlọ́run àkàsárù wo kàkó ọ̀pọ̀lọpọ̀ àwọn àjànú tẹ̀ ń bàbá lóòrùn ni wọ́n àjẹ̀lú tí ó sọ fún ọkùnrin ti jáde tí ó sì jáde àjẹ̀lú tí ó sọ pé òun ò ní padà wá máa yóò tó padà àjẹ̀lú tí ó sọ fún ọkùnrin òun ti bàṣílá tó tó mọ̀ sí kúrò ta bá a ṣe nínú àwọn èèyàn náà tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ tí wá náà kò wá ṣe ti bá a ṣe sọ tó jọmọ́ ẹ̀gbọ́n tá à ń sọ yìí dáadáa rí létí ẹ̀mọ́rọ̀ insecurity ní nàìjíríà. ṣé ẹ̀mọ́ pọ́lọ́ wọn bá kò sẹ́ni tó lè sọ nǹkan bí ọlọ́run kò sẹ́ni tó lè sọ nǹkan bí àwọn màláíkà ọlọ́run àwọn màláíkà àwọn ni security tọ́lọ̀ fi sọ sánmà àwọn màláíkà màláíkà ẹ̀yọ ọlọ́run má bínú sí wa gbogbo olú ìbàdàn mọ̀lẹ́kà kan ti tó yọ kẹgbẹ́ bàdàn lọ sókè yóò sì lójú ẹ̀ dé inú òbí sí pé gbà míì tá a bá ń ṣe yàndá báyìí tá à ń ṣe bí ẹ tẹ́lòmíì wà arrogant tẹ́lòmíì ń pa ogun a mọ̀ wá rò wípé só o rò pé sánmà lè yá nítorí rẹ̀ ni àbó o rò pé lẹ̀ lè jẹ àfàìbínú ọlọ́ àfàìṣekéni àfàìbínú ọlọ́ ìṣẹ́jú mélòó àwọn ìjọ ànábì lúùtù wọ́n gbé wọn lọ sókè wọ́n lẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n fòkò pàdé wọn ṣùgbọ́n torí bọ́nà ọba àlékẹ́ ọlá ọba tó ti lóhun ò ní pàwárẹ́ ni lẹ́ẹ̀kan náà anábì ti bára bẹ lọ́n ọlọ́mọ pàwárẹ́ àwọn àlìjànú yìí àwọn aṣọ wípọ́nà ọba ti fi security tó lágbára tó tight ó ti fi sí sánmà nítorí kánmọ́bà àwọn agbọ́rọ̀ ọlọ́run ìlà àmàlẹ̀ ìsàwọ̀bá sánmà fàátẹ́bà òṣè jama tó bá wá rí bẹ́ẹ̀ ilá mẹ́nísítà rọ́kọ̀ samoa àyàfà wọn tí wọ́n bá fẹ́ dọ́gbọ́n máa yọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ àfàwọn tí wọ́n bá ń jẹ títọ́ fẹ́ máa gbọ́rọ̀ ọlọ́run àáfàá ní wípé ntọ́lọ̀run ọba àlejò ọlá tó ń sọ níbẹ̀ ni wípé ó ń bẹ nínú àwọn àlejànà kan tí wọ́n ya àbàyà kókó nàkí ìwọ tó bá bímọ ó rí pọ́nmọ́ máa ń yàtọ̀ sọ́mọ omútra ọdẹ tàkúté lẹ̀ ọwá fẹja sí ọwá fáwọn pé tàkúté ọmọ ń gẹ́yàn lọ́wọ́ ẹmọ́ lọ mẹ́ja jẹ wà lẹ́ọ̀mọ́ ní ọlọ́dẹ ẹja àwọn ọmọ kan bẹ̀ wọn ní débẹ̀ ṣùgbọ́n ọmọ kan bẹ̀ yóò débẹ̀ ọba ọmọ pẹ́sẹ̀ rí kìíní láptọ́pù láńpò ẹmọ́ débẹ̀ mọ́ ọmọ kan lójú rẹ̀ yóò sì lọ máa mú

tó já sí wípé ọ̀rọ̀ ẹ̀wọ̀ wọn nídìí àwọn àlìjànú yìí wọ́n máa wá dọ́gbọ́n lọ máa gbọ́rọ̀ ọlọ́run àwọn ni tó ṣàyàpé Imam Ibn Kathir wọ́n láwọn ni àwọn nìyẹn so orí nínú pé èèyàn tó jẹ́ jíjésù tí wọ́n òun tó gbọ́ ọmọ pa níbi táwọn yóò lórí burúkú irú àwọn tó bá wá kù nínú wọn yìí fá àti ìbá àwọn ṣe àbòmọ̀bí àṣẹ àyè sọ pé kọ́mọ ọmọ dáràn àyè sọ pé kọ́mọ ọmọ dẹ́tẹ̀ tó orí gbà tó bá wá kúkú ìyá rẹ̀ á sì ṣe kí ni agbọ́ngbọ́n àwọn olórí Nàìjíríà ah wàláì majority wọn sọ fún wájú ọ̀rọ̀ insecurity ní Nàìjíríà àwọn olórin Nàìjíríà ipa tí wọ́n kó níbẹ̀ pọ̀ a ń sọ̀rọ̀ Boko Haram Boko Haram là ń sọ ẹmọye àwọn tó lè ti pa ní Lagos Ìbàdàn expressway ẹmọye àwọn tí wọ́n pa lábẹ́ Muslim ládùúgbò bí tí ń gbé níbi ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn àdúgbò very peaceful àdúgbò tí wàhálà wọ́n sì ń pààyàn ládùúgbò wa débi pé táa bá kúrò nílé kí ọ alẹ́ táwa máa ń lọ tó jẹ́ pé muslim ọmọ rọ́kì táa bá ti wá dé muslim láàgbò mẹ́jọ ẹ ó rìn sí délé ní gbogbo àwọn ọlọ́jà ti palẹ̀ àwọn ọlọ́pàá tọ́tún àwọn dúró lórí méjì wọ́n gba 50-50 naira lọ́wọ́ àwọn onímọ́tò ó tún wá dásìkò kan ìwọ tó bá ń bọ̀ lọ́jà Aba bẹ̀rẹ̀ ìdí àrẹrẹ ọ̀nà mùsùlùmí ọ̀wà ní rọ́pọ̀ mùsùlùmí mọ́ odíjó ni wọ́n ọjọ́ sí torí páwọn ọlọ́pàá wọ́n tún ti sọ ìpànìyàn dólé wọ́n ti sọ dọ̀bẹ̀ àwọn ń gbowó lórí bíríjì tọ́lọ́padà bá wá gbèrò méjì èrò tó bá yẹ kó pé 30 naira àfá 50 naira ni ó tọ́láwọn ọlọ́pàá mẹ́lẹ́sọ́lẹ́sì wọ́n gbowó lọ́wọ́ mi yóò ti wá sówó wọn máa insecurity nínú ìlú yìí àṣẹ́tà àbàdé nǹkan mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yé dáadáa á rí àwọn alágídí ìjọba lọ́lọ́pàá lóòótọ́ wọ́n ní àwọn army àwọn civil defense bẹ́ẹ̀bẹ̀ àwọn navy bẹ́ẹ̀bẹ̀ gbogbo wọn bá ṣe pọ̀ tó yìí iṣẹ́ kí náà ṣe nínú òru tó fi já sí pé àwọn olè ọmọ àwọn èèyàn mọ́ ṣebólè tí ń pààyàn lórí ìrìn àjò láńsọ àwọn tí wọ́n ń ká ní mọ́lé ń kọ́ àwọn títí ẹ̀tún kánimọ́ lè ṣèbílé náà wá àwọn olè afọ́ báńkì ń kọ́ báńkì tí owó ìjọba tó wà níbẹ̀ owó olè iṣẹ́ ńláńlá ó wà níbẹ̀ owó àwa individuals ó wà níbẹ̀ àwọn olè wá rú pé òṣòwò gidi mọ́ nínú olè àwọn èèyàn tó kówó lọ lé mọ́ tẹ́ ẹ bá lọ báyàn lé ẹni tó bá lówó ju 10,000 bí wọ́n náà ṣe wà ìṣó olè kó tó 100,000 sínú olè ìmọ̀ àwọn olówó gidi èlò wọn kó ní olé owó tó lè pọ̀ tó lè bára wọn 50,000 100,000 tó bá ti ń kọjá báńkì ni kódà wọ́n fẹ́ ra nǹkan lọ́wọ́ wọn chẹ́ẹ̀kì ni pàápàá pẹ̀lú cashless policy yídẹ̀ ẹ̀fẹ́ lẹ́ẹ̀fẹ́ mọ̀ ṣe Nàìjíríà àwọn olè wọ́n wá rò wípé ṣé báńkì lẹ́ ń kówó yí sí àlọ́ bá ti yí jẹmọ́ báńkì ẹwò bá tí wọ́n ń dàwóró òdù láàmú dẹ̀wọ̀sẹ̀dé nígbà táwọn olè ń dàbàdà láàmú yẹn mo wà níbi orí àjàkẹta skúù mú fúlání wọn ní ọ̀rẹ́ méjì yẹn àwọn olè wọ́n rọ́ọ̀bù bọ̀ lọ́nà sọ́ọ̀mì látọ̀nà gbági wá wọn àsọ ilé ilé sórí ìgbòrò ara mi ni àwọn ọlọ́pàá <laughs> tí wọ́n gbé mọ̀dá ní wọ́n sì ń sá wọ́n sì ń sá wọ lọ èmi sì ń wò wọ́n látàjà kẹta ní mo lò pẹ̀ mo bá bú ẹ̀rù pé ah the insecure security ọwọ́ aṣọ ọlọ́pàá kan ní ọsọ ọlọ́pàá tó ń bọ́ sọ ọlẹ̀ tó pè mọ̀ pàmọ́ pé káwọn èèyàn yìí ìmọ́ tí wọ́n ṣe kí ni ó dìde ní lọ igbó nọ́mbà kó bọ̀ wọlé sófùrú bá dání ìbọn ti jábọ́ ẹwọ àwárí àwọn papanlágí irú ẹ̀ ní ti nàìjíríà security gangan ò dúró déédéé security gangan wà nínú àwọn olè security ti ń tàbáfólè security ti ń gbowó lọ́wọ́ àwọn ọlọ́kadà tẹ́ ẹ bá wá jẹ́ pé security gidi bá wá wà ẹ wá rí àwọn papanlágí fàátì bá àwùṣe ààbò òbí inú ẹ wàá síná fún wọn. ọlọ́run bá nírú àwọn àjàmú tó bá fẹ́ wá máa gbọ́rọ̀ èmì ọlọ́run ṣe àgbọ́nà tó gbóná ògúnná gidi tó fojú hàn á wà á fi jó wọn wálẹ̀ àṣẹ nígbà míì tá a bá ti rí pé security wà fún mi kan a wá rí àwọn alágadagídí kan tí wọ́n fẹ́ máa da ààbò láàmú fá àti bá àwọn òwò ṣe ààbò òní ṣùgbọ́n lù ti wá kó o tó lè ṣínà bòlẹ̀ fún yàn ṣé ń tọ́ yẹ kẹ́ ẹ̀ ṣe fẹ́ ni tẹ́ ẹ fẹ́ ṣínà bòlẹ̀ fún sẹ́ ṣe ìjọba òṣè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀dọ́ àgbébọn ọ̀dọ́ Boko Haram àti gbogbo àwọn ọ̀dọ́ tí ń da Nàìjíríà mú láàmú ṣé wọ́n rò pé ọ̀dọ́ tó bá lẹ́kọ̀ọ́ ọ̀dọ́ tó já sí méjẹ̀ ẹ̀mú rẹ̀ rọrùn ibi ká máa dàlúrú ló wà ayé ọ̀dá ayé ọ̀dá ta ló fẹ́ kú ṣùgbọ́n nígbà tó bá di pé ìjọba bá fẹ́ òun ni wọ́n máa wá sọ wípé àwọn kan náà ń dàlúrú ìló ṣe já sí pé gbogbo àwọn adarí Nàìjíríà wọ́n gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run gbogbo àwọn ẹ̀mí tí ń ṣòfò Ọlọ́run faramọ́ ẹ̀mí tí ń ṣòfò Islam faramọ́ àfi ká túbù ṣe ọlọ́pàá jẹ́kú ní ìdíwọ́ kí ilé ti ṣọ́rẹ́ wọn balẹ̀. ọlọ́ọ̀bá wá ní pé gbogbo àwọn tó bá ti wá fẹ́ mọ̀ tẹ́ ti gbọ́rọ̀ ìlàmà ní starọ́kọ̀ samoa fàátìbà àwúṣe abúmù bí inú ẹmbá ọlọ́run wá bọ́ sórí ilẹ̀ ibẹ̀ láti wá bẹ̀rẹ̀ àlàyé lọ́la ọlọ́run ni mo ti ṣàlàyé díẹ̀ nípa sánmà báyìí pẹ̀lú àlàyé yìí ó yẹ ká lè mọ̀ pọ́lọ̀run ọba lọ́lọ́run ọ̀dà àwa ṣe sánmà àṣe òun ní akọ sánmà ni ó jẹ́ bí ọkùnrin sánmà ni ó jẹ́ bí ọkọ ìyàwó ẹ̀rí pọ́kọ ìyàwó nìkan ò lè dá nǹkan ṣe àfi kóríyàwó tó bá wá rí bẹ́ẹ̀ wà láàrùbọ̀ máa dáadé náà wà á lọ́kọ̀ ìná fi àmà wá وأنبتنا فيها من كل شيء موزون والأرض مددناها àwọn ọlọ́run wá tẹ́lẹ̀ pẹrẹsẹ tẹ́ ẹ bá rò wípé ilẹ̀ parí sí ibì kan ibi tẹ́ ẹ rò pé ilẹ̀ parí sí yẹn ibẹ̀ nílẹ̀ ti bẹ̀rẹ̀ kò sẹ́nì kankan tó mọ ìpẹ́ ibo nílẹ̀ ti bẹ̀rẹ̀ ibo nílẹ̀ parí sí kò sẹ́ni tó lè sọ́run náà lè ilẹ̀ whereas ilẹ̀ yìí orí omi ló wà sáàrẹ́ nìkan tó lè sọ pé orí omi kọ́ nílẹ̀ wà kódà ìmọ̀ sáyẹ́ǹsì fìrìnlẹ̀ ṣùgbọ́n sáyẹ́ǹsì iye tó fìrìnlẹ̀ yẹn nínú tí sáyẹ́ǹsì jí nínú kùránì ni wa tí sáyẹ́ǹsì iye bá kùránì èlò fi já sí gbogbo àwọn tíọ́rì yìí tí ọmọ sọ pé ara ọ̀bọ àbára ànàkílẹ̀ ti wá tíọ́rì kílẹ̀ wọ́n ń pè tíọ́rì yìí rẹ̀ ṣé dáwìn sí ọ̀rì lẹ́ǹpẹ̀ tíọ́rì rọ̀ ni tíọ́rì rádaràdá ni gbogbo sáyẹ́ǹsì bá ti lè tako kùránì á wà á ju bọ́ǹbù tí ó jó dànù pé dákẹ́nu rẹ̀ tíọ́rì ikú ni ọ ọlọ́ọ̀ni wà lárúkọ̀ mọ́dádé náà àwọn ọlọ́run la tẹ́lẹ̀ pẹrẹsẹ orí omi sì nílẹ̀ wà bó nílẹ̀ tó wá wà lórí omi bó ní òṣè máa mímọ́ wà lẹ́sẹ̀ àṣewájú alkọ́iná fi àrọ̀ wá sí à àwa mọ́ àwọn òkè ńláńlá àwa fi ṣe bóòtù báàlà àtàdà wà ń bá fi ṣe tí bá ti wá rọ̀jò ilẹ̀ ọmọ wa mú oríṣiríṣi irúgbìn jáde oríṣiríṣi irúgbìn àwọn irúgbìn wo àwọn irúgbìn táwọ̀ máa jẹ àwọn irúgbìn wo màtáàlà kan wáyé àdìhàmì kan èyí táwọn ẹran máa jẹ àwọn orúgbìwò èyí tẹ́ẹ̀bì sí paracetamol àwọn orúgbìwò èyí tẹ́ẹ̀bì sí panadol àwọn orúgbìwò àwọn orúgbìwò ṣòro àwọn orúgbìwò èyí tẹ́ẹ̀bì sàgbọ́mọ àwọn orúgbìwò èyí tẹ́ẹ̀mù ẹ̀jẹ̀léwébẹ̀ àwọn orúgbìwò èyí tí ó mọ mẹ́gẹ̀ tó bá wá dọ̀la bí ní láì tààlá a máa wá tẹ̀síwájú àwọn àjá ìbùwò ló lórí ilẹ̀ àbí tó ń bẹ nínú ilẹ̀ àwọn èèmọ̀wó ìlọ́lọ́run wọn bá fi sínú ilẹ̀ fún wa tó já sí pé a bá tó mọ̀ wọn á fi lè mọ̀ pọ́lọ̀ wọn bá ọwọ́ òun ṣoṣo ni àpadà sí ikú tí ma ń sọ̀rọ̀ ìdàkùdà ọlọ́mọdé tó sẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa níyọta bá kú alátẹ̀mọ́ tó rẹ̀ ilá wa ń dùn símọ́ ọlọ́njẹ́ ká kúrò àwọn أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين